بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربه حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام أعوذ بالله من الشيطان الرجيم أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون تنتهي عليك لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني ọlọ́run bá tí ọlá rẹ̀ ga gẹ́gẹ́ bí ó ti ń bá wa tó ti ń ṣàlàyé fún wa bọ̀ ní àtàná nínú alukurani Karim ọlọ́run ọba ó ń ṣe àlàyé nípa ànábì ọlọ́run tí ń ṣe Lut alayhi salatu wassalam ọlọ́run ọba ti ń sọ̀tàn àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba kọ̀ọ̀kan bọ̀ nítorí ọlọ́run bá dẹ̀ ń sọ nípa àwọn ànábì ọlọ́run báyìí náà ni pé báwo ni wọ́n ti ṣe dáwà so súrà tá a wà yìí súràtù ṣu'ara súrà tó jẹ́ pé súrà tí ń kọ́ wa nípa dáwà ni ó ń sọ fún ẹni wá fẹ́ ṣe dáwà bó ni ó ti máa ṣe dáwà lẹ́yìn náà ó ń sọ ìṣesí àwọn tí a máa ṣe dáwà fún lẹ́yìn náà ó tún ń fún àwọn tá a bá ń ṣe dáwà ní kọ́rẹ́jì wípé ká máa ṣe dáwà tiwa lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè mọ́ so ànábì ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní tọ́lọ́run ọba ń darúkọ nínú súrà yìí ọlọ́run ọba ń fẹ́ ṣàlàyé fún wa nípa bóòlù náà ti ṣe dáwà rẹ̀ ọlọ́run ọba mú àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ànábí ọlọ́run ọba bákan náà ló ti máa ń rí lọ́dọ̀ wọn tó yẹ lọ́ba fi mu wá lẹ́yọ kọ̀ọ̀kan báyẹn pé kálukú wọn tábà lọ wò látẹ̀yìntà tí ń bá bọ̀ á rí i pé ọlọ́run ọba mú mẹ́sẹ̀gì kan náà ọlọ́run ọba ń rìpìtì bẹ́ẹ̀ kálíbà àmọ̀ wípé iṣẹ́ táwọn ànábí ọlọ́run ọba mú wá iṣẹ́ kankan náà ni so iṣẹ́ kankan náà ló fi jẹ́ kẹ́hìn tó bá dìgbà fáànà bí ọlọ́run ọba kan ní àsìkò rẹ̀ irú ẹni náà mùsùlùmù náà la máa pè é ó ju ọjù sẹ́lẹ̀ fún ọlọ́run yẹn ṣùgbọ́n tó gbà tó tánà bí kan bá wá wà tí ànábì kan ti lọ tánà bí kan wá dé lẹ́yìn ẹ̀ àwọn tó bá wà bẹ̀rù ọ̀rọ̀ pé ànábì tó ti lọ yẹn mo tún fẹ́ máa ọdún tó bá ti ń sọ mo tún máa ṣe ètò bá ṣẹ̀ dé yẹn náà lè yóò máa ṣe kíni o lè yóò máa tẹ̀lé téèyàn ọba ti tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ànígbà ìbáàdà yẹn lọ́wọ́ ẹ̀ ló jẹ́ pé ìṣọ́ ọlọ́run ọba gbọ́dọ̀ bá ti sọ pé òun wà ní ìlànà Isa ibn Maryam lásìkò tá a wà yìí tó lóun wà ní ìlànà Jésù ni àbúrò wà ní ìlànà Musa alisalaatu wasalaam ẹn tó bá ní kóhun tó wà ní ìlànà yẹn à ní gba ìbáàdà yẹn lọ́wọ́ ẹ̀ rárá ìtẹ̀lé ìṣẹ́ ọlọ́run ọba onìkan náà ni yóò máa jẹ́ ìbáàdà lásìkò tí a wà yìí yóò máa jẹ́ jọ́sìn so iṣẹ́ kan náà òun náà ni gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba òun ni wọ́n mú wá ṣùgbọ́n ìṣesí tí àwọn èèyàn wọn ní ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run bá ti sọ fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn àwọn ànábì ọlọ́run bá kan síwájú tó yẹ pé ọ̀rọ̀ ilé ayé nìkan ló wù wọ́n àwọn kan wà wọ́n jọra wọn lójú ilé ayé ni oríṣiríṣi àwọn kan náà ni ṣùgbọ́n àwọn eléyìí èyí tí ó ń ṣẹlẹ̀ sí wọn ó náà ni ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa nínú àyà tí a fẹ́ kà ní one sixty five ọlọ́ni ànábì ọlọ́run bá ń sọ fún wa pé. أتأتون الذكران من العالمين ìṣesí tí wáyé ládùn àwọn èèyàn yìí òun náà ni wípé àwọn ọkùnrin wọn èyí tí wọ́n ń ṣe òun náà ni wípé wọ́n lọ báwọn ọkùnrin wọ́n lọ bá wọn ṣe so àwọn apá wò wípé ọlọ́run bò ṣàlàyé fún wa bẹ́ẹ̀ wọ́n ní obìnrin nínú ìlú àbí wọn olóbìnrin nínú ìlú wọn ṣùgbọ́n obìnrin tó fojú hàn pé wọ́n nínú ìlú wọn òun náà ni àwọn ọmọ lúùtù àwọn méjèèjì obìnrin ni wọ́n tí ilé ìran fi rinlẹ̀ fún wa pé lúùtù náà sì tún níyàwó so tó fi rinlẹ̀ fún wa pé obìnrin gbọ́dọ̀ wà nínú ìlú wọn so àwọn obìnrin tó wà nínú ìlú wọn yìí àwọn apóńtẹ́pì sì rí gbá yìí pé ìdálégbà náà ni pé kéré pé wọn máa lájọṣepọ̀ pẹ̀lú àwọn obìnrin ṣùgbọ́n wọ́n gbàdúrà wò yí pé èyí tí àwọn fẹ́ràn jù ń tà wọn ni pé káwọn máa bá ọkùnrin kí wọ́n máa bá lájọṣepọ̀ lóbi jẹ́ pé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ pé ọkùnrin làwọn fẹ́ máa bá lájọṣepọ̀ eléyìí jẹ́ nǹkan ló ṣe yí pé ó jẹ́ nǹkan tó burú gbáà tó jẹ́ pé ó tako ṣẹ̀ríà ọlọ́run ọba ó tako làákàyọ̀ ọmọ ènìyàn ó dẹ̀ takò àdámọ́ tọ́lọ́run bá dámọ́ mi yìí so mẹ́tẹ̀ẹ̀ta yìí olótakò ìtọ́lọ́run ọba ò ni ìtọ́lọ́run ọba ò fẹ́ ni sòlákàyà àwọn ọmọ èèyàn gan náà ó kórìíra rẹ̀ tòkè bọ́lá wa ìdálàkà ìfún wa ó kórìíra rẹ̀ ṣùgbọ́n èṣù òun ló ṣe yánà rẹ̀ fáwọn ọmọ èèyàn so làákàyè ọmọ èèyàn náà ó kórìíra rẹ̀ ní nǹkan tó kórìíra púpọ̀ ni irú zìnà ṣíṣe ní sinmi àìlákàrún mẹ́yàn kó níyàwó gẹ́gẹ́ sàlàyé fún alánà kẹ́nìkan wá jọ pé òun múyàwó òun lọ bìkan kẹ́nìkan máa báyàwó rẹ̀ lájọṣepọ̀ kó tó wá mú òun náà amúyàwó tó ń tinà kó lọ́mọba lájọṣepọ̀ làákàyè kórìíra rẹ̀ tọ́lọ́ba dá fọmọ èèyàn ṣùgbọ́n ṣùgbọ́n ti ṣe lọ́sọ̀ọ́ yọ àwọn di nǹkan dẹ́gbẹ́ ọmọ èèyàn máa rí pé kò ní rí nǹkan bẹ́ẹ̀ sòrí àwọn tó bá ti wà báwọn àwọn ti dà gẹ́gẹ́ bí ẹranko tí ò sí làákàyè fún ọmọ ni sọ ẹni bá ti nẹ́rù ìwò làákàyè rẹ ti kú làákàyè rẹ ọmọ ènìyàn ìṣesí àdámọ́ ọmọ èèyàn látọ̀run wá gbogbo wa ti bá gbèsè ayé bá ti ń bá bẹ̀ lọ́tà ayé dá dẹ̀ dá dá àwọn méjèèjì dẹ̀ kọ́ wípé adama àti ni kí wọ́n ní oyún lọ́kùnrin lóbìnrin ọlọ́run nìkan olóyún so ìṣẹ́jọ́ ti wá láti ilẹ̀ ẹlẹ́wàá nìyẹn pé baba ńlá wa ádámà jẹ́ ọkùnrin ìyá ńlá wa jẹ́ àwa ọlọ́run báyìí ni pé àwọn méjèèjì nìkan máa mìtì ara wọn ádámà náà dẹ̀ bí ọmọ ọmọ tó bí wọ́n ń bí ọkùnrin bẹ́ẹ̀ wọ́n ń bí obìnrin bẹ́ẹ̀ ọlọ́run bá ní ọkùnrin ó ní kó máa fẹ́ obìnrin so ọlọ́run ní kí obìnrin àtobìnrin ó máa lájọṣepọ̀ kò ní kí ọkùnrin àtọkùnrin ó máa lájọṣepọ̀ eré ìníṣẹ́ tí a ti bá ń lẹ́ẹ̀lẹ́bọ̀ láti lẹ́lẹ́wàá so èèwọ̀ lélẹ̀ ìwà máa jẹ́ tàbí ọlọ́run ọba kọ̀ ọ́ pé a gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ó wá ní àtàtúnà dùkọ̀rọ̀ ọ̀nà mínàlẹ̀ àlàmì ẹ̀yin èèyàn yìí o ṣé nǹkan dẹ́yìn fẹ́ máa ṣe òun náà ni wípé kí ó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ọkùnrin òun náà lẹ́ máa jẹ́ ẹni tó yẹ pé ẹ máa ní àjọṣepọ̀ pẹ̀lú wọn. so ó láti wá sọ fún wọn pé kò lẹ́tọ̀ọ́ ó yẹn lọ́wọ́ fi ń ṣe wáàsí fún wọn ni wípé kò lẹ́tọ̀ọ́ rárá kó jẹ́ pé ọkùnrin nínú ẹ̀dá ọlọ́run ọba òun náà lè máa jẹ́ ẹni tí ẹ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ náà. ní na ẹ wàá fi sílẹ̀ kọ́lákọ́lákùn rọ́bùkùn min àzíwájìkùn sórí pé obìnrin bẹ nílùú wọn ẹ wà á fi sílẹ̀ máa kọ́lákọ́lákùn rọ́bùkùn nǹkan tí ọlọ́run ọba yín dá fún yín nǹkan tí ọlọ́run ọba yín dá fún yín min àzíwájìkùn látara àwọn tí wọ́n jẹ́ àwọn ìyàwó yín ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba yín tí ọlọ́run ọba dá fún yín látara wọn bẹ̀rù náà bá ní pé kẹ́ ẹ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ òun náà ni pé ọlọ́run ọba ò ní kẹ́ ẹ máa lájọṣepọ̀ láti ẹ̀yìn so ibi tọ́lọ́run ọba dá òun náà ni pé kẹ́ ẹ ti lájọṣepọ̀ pẹ̀lú obìnrin láti wájú náà ni ẹ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe yí pé ibi tọ́lọ́run ìwò mi tọ́lọ́run ọba dá sẹ́yìn ibẹ̀ kọ́ ọba ti ní kẹ́ ẹ ti máa lájọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn so ẹ ẹ wá lọ fi sílẹ̀ nítọ́lọ́wọ́n ọba dá fún yín láti ara àwọn ìyàwó yín pé ojú bí o ibẹ̀ ló wọn ọlọ́run ọba dá fún yín tọ́lọ́wọ́n ọba dá fún yín ojú tọ́lọ́wọ́n ọba dá fún yín ibẹ̀ gẹ́gẹ́ lẹ́tí lẹ́tọ̀ ọ̀rọ̀ tó bá wù yín kẹ́ ẹ gbà wọlé síbẹ̀ ṣùgbọ́n ibẹ̀ ti lẹ́tọ̀ ṣùgbọ́n tí a bá tún wá gba ojú mi ọlọ́run ọba ní nǹkan so ọlọ́run ọba di èèwọ̀. bẹ́ẹ̀ni àǹtọ̀ǹkọ̀ mú àádọ́ ànábì ọlọ́run báyìí wá ń ṣàlàyé fún wọn yín pé balẹ̀ antun kọ́ọ̀mọ̀n àdùn ẹ rí ẹ̀yin ẹ ti di ẹni tó ṣe wípé ó ti kọjá àlà sọlọ́hún ọ̀nà wọlé gbà kọjá àlà nítorí àwọn bá sọ di èèwọ̀ ẹ ti sọ dẹ̀tọ̀ fúnra yín nítorí àwọn bá ní kẹ́ ẹ má dé ẹ wá lọ débẹ̀ wẹ́n tó bá ti jẹ́ pé nítorí àwọn bá sọ di èèwọ̀ ní sọ dẹ̀tọ̀ jọlọ bá ní kó má dé ibẹ̀ ní dé irú ẹni bẹ́ẹ̀ kò sẹ́ńtà máa pè olùkọjá àlàlà pè èèyàn mi yo ẹ ti di olùkọjá àlà ṣé ilé nìkan tí gbólóhùn tí ànábì ọlọ́wọ́ bá yìí tí ó ṣàlàyé fún wọn òun náà ni ó ṣàlàyé fún wọn náà. قالوا لئن لم تنته يا ẹ̀rí gbólóhùn tí ó jáde lẹ́nu wọn òun náà nìyí wọ́n ní ìwọ lúd wọ́n wá ń ṣàlàyé fún ànábì ọlọ́run ọba yìí pé ìwọ lúd wọ́n pè é wọ́n ní làyín lẹ́m tẹ̀m̀tẹ̀ wò ó tó o bá fi lè jìnnà sí wa àfẹ́ kó o ṣe kankan fún wa mọ́ sáàfin wa alẹ̀ tó bá pàdé wa lọ́nà gan kí wa sáà máa lọ tiẹ̀ káà máa lọ tiwa tó o bá fi lè jìnnà síwá wọ́n ní látẹ̀kùn wọ́n ní nǹkan tí a máa ṣe fún ọ náà ni pé látẹ̀kùn nánà minal mukhrajin ó jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣe wípé a máa lé jáde kó nùlù so ilé tí wọ́n fẹ́ lé jáde gan ilé ẹ̀sìn ni a lè ọ jáde kó nùlù nílé ẹ̀sìn ẹ̀rẹ́ ni wọ́n fẹ́ lé kó nùlù tọ́ ẹgbẹ́ kéèké wọn ni kó ònú lù fún ààrẹ àwọn ọmọ náà bẹ́ẹ̀ pé á pawọ́ pọ̀ tọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ òkò lásàjọ ni bí kankan lásàjọ ni tóbi jẹ́ pé á fi lé ọ kó nínú ìlú eléyìí ni gbólóhùn tí àwọn èèyàn yìí sọ fún ànábì ọlọ́run báyìí nínú sọ́tò àrọ́ọ̀fù ọlọ́ni wà máa ká nàìjà wà bá káómì yìí ilà àǹkọ́ọ̀lù akérèjú ó mẹ́kọ̀ọ́dù yàtìkún. إنهم أناس يتطهرون àwọn èèyàn ní gbogbo ẹni tó bá jẹ́ pé lúùtù ó ń tẹ̀lé lúùtù àti lúùtù gangan ọkùnrin ju omi kọ̀rì yàtìkù wọn ni níta ṣe ni pé gbogbo wọn láàlè kó nù pé wọn fẹ́ jẹ́ iná òhùnà sun yàtàtọ̀ àrùn àwọn fẹ́ sọ pé ah, àwọn làwọn ẹni tó ẹni tó wọn fẹ́ ní onídọ̀tí èèyàn ìpè àwa pẹ̀lú nǹkan dáǹsì yẹn pé àìṣe ẹni tó mọ́ pé àwa fẹ́ máa rí àwọn ní onídọ̀tí èèyàn so látara bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ sì jẹ́ tó mọ́ ẹ máa lọ ìlú mi tó mọ́ àwọn adájọ́ onídọ̀tí ẹ̀yin káà náà ṣe kí ni o ká máa gbẹ́nu lù ọ́ jẹ́ onídọ̀tí so ìgbólóhùn yìí òun náà ni gbólóhùn tí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lùd òun náà ni wọ́n ń gbìyànjú láti lé ànábì ọlọ́run ọba àtàwọn tó gbà fún ànábì ọlọ́run ọba yìí wọ́n ń gbìyànjú pé àwọn fẹ́ lé wọn jáde kó nílùú lu àwọn tí wọ́n bá fi lè pè àwọn lọ́rùn lẹ̀ so ilé nìkan tán gbà lérò náà. Qala inni li'amalikum minal qalin. ẹ̀wà rí ànábì ọlọ́run ọba yìí kí ni gbólóhùn tí ànábì ọlọ́run ọba yìí wá sọ fún wa pé ó ní ṣe rí èmi o inni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí o li'amalikum minal qalin iṣẹ́ tẹ̀yìn ń ṣe yẹn mo jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣe yí pé minel kọ̀ọ̀lìn nínú àwọn tó jẹ́ pé wọ́n kórìíra iṣẹ́ tẹ̀yìn ṣe ìkànnì wọn mo jẹ́ so àwọn afa sọ fún wa pé gbólóhùn tó lọ́wọ́ bá sọ pé ànábì ọlọ́wọ́ bá yìí sọ wọ́n ní gbólóhùn yẹn gangan náà ló dáa jù kò jẹ́ pé kò sọ pé ìní lè amọ́lì kún kọ́ọ́lín kò sọ pé èmi jẹ́ ẹni tó kórìíra aṣẹ́ yín ó ní mo jẹ́ ìkan nínú àwọn olóyè kí ni o nínú àwọn tó kórìíra àṣẹ tó bíi pé ó sọ fún pé àwọn èèyàn kan wà tí wọ́n kórìíra àṣẹ yín ọ̀yà èmi náà wá jẹ́ kan ní ara wọn tí wọ́n kí wọ́n sọ pé kí wọ́n fẹ́ sọ fún yàn náà sọ pé lágbájá yìí nínú àwọn onímọ̀ ló wà yóò sì lágbára ju pé lágbájá onímọ̀ ni <laughs> ẹgbẹ́ ẹgbẹ́ onímọ̀ yóò lè jẹ́ pé ọ̀dọ́gbọ̀n lónìí ẹlòmíì sọ pé kì í ṣe onímọ̀ so ṣùgbọ́n ibi ọ̀rọ̀ yẹn tẹ̀wọ̀n ju kí wọ́n sọ pé lágbájá òun ní mímọ̀ ni so látara bẹ́ẹ̀ ọ̀sán wọn pé ìkan inú àwọn tẹ̀gbẹ́gì tó kórìíra sẹ́tẹ̀ ń ṣe yìí olèmi náà wà tẹ̀gbẹ́ àwọn èèyàn mi náà ti àwọn èèyàn mi tí wọ́n gbà fún mi náà àwọn náà wà ní àwọn tó ṣe kí ni o tí wọ́n kórìíra àánú sẹ́tẹ̀ ṣe èmi náà ṣe kí ni o èmi náà sì kórìíra sẹ́tẹ̀ tó fi jẹ́ pé òun náà ti ṣàfihàn àwọn èèyàn sára rẹ̀ pé kèé sèmi nìkan mo kórìíra sẹ́tẹ̀ ṣe tẹ́ wá gbé ẹnìkan ló kórìíra nǹkan kan gbogbo àwọn èèyàn máa wò wí pé ìwọ nìkan láàrin gbogbo àwọn èèyàn wọ́n jẹ́ nìkan bá pàdé tó bá ní pé ẹ bá mi rí àwọn olórí burúkú mẹ́wàá tí wọ́n gba bí kọjá lọ wọ́n ní kí wọ́n fura sóun náà gangan yìí pé èyí tó wọ́n sọ pé èmi nìkan kọ́ so ọ̀rẹ́ <laughs> pé níbi iṣẹ́ ọlọ́wọ́n ọba kò rí bá rárá so èmi nìkan kọ́ mo kórìíra sí ẹ̀yìn so gbogbo àwọn tó àdújọ wa náà àwọn náà jẹ́ kí ni èmi kàn jẹ́ ìkàrà àwọn tó yẹ kí tó kórìíra ṣẹ́tẹ́ńṣẹ́ ni náà. رب نجني وعلي مما يعملون so àṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tó lọ́wọ́ bá ránṣẹ́ àwọn mùrìsàlùn wọn ó jẹ iṣẹ́ jẹ iṣẹ́ nígbà tó bá wá rí i pé àwọn dáhùn fẹ́ jẹ iṣẹ́ fún wọn ti kọ tí ikún tán yẹ́yẹ́ wọn ò lè gbọ́ mọ́ so lẹ́yìn ìgbà náà ló fi jẹ́ pé wọ́n ṣe wá bẹ lọ́hùn pé wọ́n lọ́wọ́ bá àwọn eléyìí ò retí nǹkan kan ju ìparẹ́ lọ wọ́n ti jẹ́ṣẹ́ ó yẹ pé tá a bá ka bíbí bó ti jẹsẹ mi táwọn tó ka bòmí ọ̀tọ̀ ló ti jẹsẹ yẹn fún wọn táwọn tó ka bòmí ọlọ́run bá máa mú àwọn lóbi jẹ́ pé ó sọ̀tàn àwọn ọlọ́run bá yẹn lóríṣiríṣi nínú Qur'an bó ti jẹsẹ tó bá ní díjọ́ mi yóò tún jẹ iṣẹ́ yẹn lọ́nà mi ọjọ́ ọlọ́run sọ àwọn ọ̀nà oríṣiríṣi àwọn ọ̀nà tó jẹ́ pé táwọn iṣẹ́ yẹn gbà ń jẹ iṣẹ́ so ìgbà tí iṣẹ́ bá wá sún wọn tí wọ́n jẹ jẹjẹ ìyẹn ni pé gbàwó ló máa ń sún wọn àti ẹ̀fẹ́ kó súnmọ́ ara mọ́ so nígbà tí ẹni bá fẹ́ ṣe dáwà téèyàn ní pé tó bá ti rí mi lọ mọ́ wulẹ̀ kí mi mọ́ ìfẹ́ rí ọ ara mọ́ ẹni ẹsẹ̀ pé ni o kò ṣe tán àti gbà mọ́ nìyẹn so wọ́n lẹ́nu pé téèyàn bá ṣe tán àti bá ṣe tó wà ní fún yàn láti lè sọ̀rọ̀ mọ́ ó lè kó ṣe tán àti ṣe kí ni o láti gbọ́rọ̀ ọlọ́run ọba mọ́ nìyẹn ìgbà táwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run bọ́ wà sọ náà ni pé ìwọ ọlọ́run òun náà ni ànábì lùtù náà sọ yìí Rabbi najjini wa ahli mimma ya'malun. ó ní ìwọ ọlọ́run ọba mi najjini ìwọ ọlọ́run ọba làmí o tó pé àwọn eléyìí ti bọ́ sí pé wọ́n fẹ́ jẹ ìyà tí ó sì yé méjì ń bẹ ṣùgbọ́n ìwọ ọlọ́run ọba la wà á àtàwọn fámìlì mi mímọ ẹ̀yà màlúù níbi nǹkan táwọn èèyàn ń ṣe ń ṣe tó ti ṣe dáàdì fìyà jẹ wọ́n so ọlọ́run májèmí ọba wọn jẹ ìyá ń bẹ̀ lómi jẹ́ pé ara gbóhùn tó yẹ pé kéèyàn náà máa tó yẹ kéèyàn máa ṣe náà ní pé náà jí ni wà á lè mi máa yà àmúlò so nǹkan táwọn èèyàn ń ṣe ń ṣe nínú ìlú wa náà nǹkan tó burú púpọ̀ ni so nǹkan táwọn èèyàn ń ṣe nínú ìlú nǹkan tó ṣe tó burú púpọ̀ ni so bá a ti sọ náà jóni pé àwọn èèyàn kan wọn lọ ṣe irú àwọn kan dáhùn sọ tó jẹ́ aburú yẹn so àdúrà déyàn náà lè máa ṣe náà nìyí wà áàlì àtàwọn aráalé mi mímọ ẹ̀yà àmọ́nù níbi nǹkan táwọn èèyàn yìí ń ṣe tá a ti wọ́n ń ṣe lójú aburú tọ́gbẹ́ táwọn bàbá gbé yàrá rẹ̀ dé yóò fi yàrá rẹ̀ jẹ wọ́n so ìwọ ọlọ́run má kí yà yẹn má kó jẹ mí so ọlọ́run bá dẹ̀ la ànábì dùdú kẹ́kọ̀ọ́ bá ti fẹ́ sàlàyé fún wa ọlọ́run ọba là á nàm. fanajjaynahu wa ahlahu ajma'in. ń sàlàyé fún wa yí pé ọlọ́run ọba o ọlọ́run ọba nípa nàìjà ìnáàhù ọlọ́run ni Allah nẹ́bí lùd wà á làwọn ọlọ́run ọba ní àti ara alé rẹ̀ ọlọ́run ọba ní àlà wọn àwọn méjì ní ọlọ́run ọba lànà ìlú yẹn ọlọ́run ọba là òun ọlọ́run ọba là àtàwọn ọmọ rẹ̀ méjèèjì ọlọ́run ọba sàlẹ̀ fún akóhùn láwọn tó dáhùn kẹ́rẹ́ bá tún wà ń bẹ́ẹ̀ tó ẹgbẹ́ wọn jẹ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ọba ọlọ́run ọba máa là tí ò sí èméjì bẹ́ẹ̀ sọ̀tàn kan náà bá dẹ́kun wọn gbà fún lùtù tí wọ́n wà ní ìlú yẹn ọlọ́ba máa là wọ́n ọlọ́ba bẹ́ẹ̀ ká mọ̀ bí ni pé ọlọ́ba là là lùd pẹ̀ládùá ti ń ṣe ọlọ́ba là là wà á là ọlọ́ba là àwọn ará alé rẹ̀ so ará alé rẹ̀ ará alé rẹ̀ ala àwọn ọmọ rẹ̀ méjèèjì ọlọ́ba làwọn ìyàwó rẹ̀ tí ọba tó jẹ́ nǹkan tẹ́ pé ó wà nù àti ọba tó wà nù àwọn tó là àwọn fi yá pé ó jáde pẹ̀lú ẹ̀ ọlọ́ba tó kára pé torí pé wọ́n máa wà nù àwọn tí ó parẹ́ ọlọ́ba dá padà sí pé kó padà sínú ibẹ̀ padà ọlọ́ni àlà àwọn àdúgbò ajma ajma in ọlọ́ba ní àlà àtàwọn ará alẹ́ rẹ̀ lápapọ̀ oní àlàlà wọn náà. ilá àjòzàn fílgọ́bìrì. wọ́n ní ẹ̀yìn tá a wàhálà nínú àwọn fámílì ẹ̀ òun náà ní àjùzàn òun náà ní arúgbóbìnrin kan tẹ́kọ́lọ́ bá rẹ̀ sọ fún wa pé ìyàwó lùtù náà ni ọlọ́ba ti sàlàyé fún wa níbi àwọn sódà níbi inú àwọn ìyàwó àwọn ànábí ọlọ́run ọba tí wọn ò tẹ̀lé àwọn ànábí ọlọ́run ọba dáadáa bó ti yẹ kí wọ́n tẹ̀lé wọn inú ẹ̀ lóbìnrin náà wà ó jẹ́ pé ìyàwó núhù náà inú ẹ̀ náà ni ó náà wà kí làwọn kí ni wọ́n ń ṣe náà ni pé ìsáàlà tọ́lọ́wọ́n bá gbé fún ọkọ wọn kó máa kéde fáwọn èèyàn wọ́n kàn máa sọ pé ẹ má da lóhùn nǹkan ṣe ni ẹ má da lóhùn nǹkan ṣe ni ẹ má da lóhùn nǹkan ṣe ni so bí wọ́n ti ń sọ fáwọn aráàlú so àwọn ìyàwó wọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbélé wọn lọ́wọ́ ìjàmbá tọ́lọ́wọ́n bá pé fàkọ́nà ta ùmọ́ so àwọn obìnrin méjèèjì ìyàwó núhù ni àti ìyàwó lútù wọ́n ṣe jàǹbá ọkọ wọn kìí ṣe tọ́ ọkọ ọkọ wọn máa sọ bẹ́ẹ̀ yẹn òun náà ni pé ìjàǹbá tí wọ́n ṣe ni pé iṣẹ́ tó lọ́wọ́ bá gbé fún ọkọ wọn pé kó máa jẹ́ iṣẹ́ àwọn méjèèjì òsì ni wọ́n ń ba iṣẹ́ yẹn mọ́ lọ́wọ́ so wọ́n lọ sọ́dọ̀ àwọn aráàlú yìí pé kí wọ́n má dọ́kọ àwọn lóhùn so irọ́ ní pafáráyé so àwọn obìnrin yìí wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́dẹ ni àwọn ọkọ wọn fàlámù yóò níyà يعلم من الله شيئا فقيل ادخلا النار مع الداخلين ọlọ́ni àti núhù ni o àti lúùtù ni o àwọn méjèèjì náà ni jẹ́ pé ọlọ́run bá fẹ́ràn wọn tó ọlọ́run ni wọn ò lè ṣàǹfààní fáwọn ìyàwó wọn torí pé ọlọ́run ni wọn ò lè ṣàǹfààní fáwọn ìyàwó wọn ọlọ́run abẹ́ pa wọn rẹ̀ ọlọ́run pa wọn rẹ̀ ni ọjọ́ ìkẹ́ àmọ́ wọn tún jẹ́ àwọn ẹjọ́ ọlọ́run bá so wọn lè sàǹfààní kankan fún wa ọlọ́run ìjà sọ fún wa náà ni pé ẹ máa wọ náà lọ máa dà kiri láwọn tó fẹ́ wọ náà so òdòdó pé obìnrin yìí ọlọ́run atún ọlọ́run kan ọlọ́run ìlà àjúùzà ọlọ́run agbúgbóbìnrin kan òun ni ọlọ́run bá kàn sọ bí obìnrin yẹn ti rí bó ti dàgbàlagbà bó ti dàgbàlagbà bó ti darúgbó ọlọ́run pé àjúùzà pílígà àbìrì òun ló wà nú àwọn pìlìbàkì àwọn tó ṣẹ́kù sínú ìyà ó náà wà nù wọn so aligabi ló mẹ́rin alibakiina so àwọn tó ṣẹ́kù sínú yà tọ́lọ́run ọba parẹ́ obìnrin náà ṣe ni o obìnrin náà jẹ́ ẹni tó wà nù wọn sọ́dọ̀ bá náà parẹ́ náà. summa dammarna al ọlọ́ọ̀ni lẹ́yìn ìgbà tá a la a kí ni o lẹ́yìn ìgbà tí a la Lut àti àwọn ará alé rẹ̀ ọlọ́ni àwọn tó wá sẹ́kù bó o láti wá fìyà jẹ wọ́n sọlọ́wọ́n bá ṣàlàyé fún wa mi bẹ́ẹ̀ lọ́ba tí wọ́n ṣàlàyé káàkiri nínú àwọn súra rẹ̀ ètò jẹ́ pé àwọn nínú àwọn bùnmí wà ló jẹ́ pé ó ṣàlàyé fún wa in details nípa anabi lud bọ́lọ́wọ́n bá ti fìyà jẹ wọ́n ọlọ́wọ́n bá ní kí àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka mẹ́ta lọ́lọ́wọ́n bá ránṣẹ́ ọlọ́wọ́n bá rán Jibril ọlọ́run bá rán mikael ọlọ́run bá rán israfil àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run bá rán wípé kí wọ́n wá sórílẹ̀ àwọn mẹ́ta ìgbà tí wọ́n ń bọ̀ wá sórílẹ̀ tí wọ́n fẹ́ wá pa àwọn èèyàn lúùtù rẹ̀ òun náà ló jẹ́ wípé ọ̀dọ̀ anábì Ibrahim ni wọ́n kọ́ yànà wọ́n kọ́ fún nírò wípé òun ó bímọ so nígbà tó fẹ́ tí wọ́n fẹ́ máa lọ sí ọ̀dọ̀ lúùtù àwọn ìbẹ̀rẹ̀ mọ̀ pé bọ̀lẹ̀ ẹ̀rọ níbo ni wọ́n rán yín ọlọ́run lọ sọ́dọ̀ lúùtù àwọn fẹ́ lọ pa wọ́n rẹ́ pé àwọn ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mọ̀ sọ pé à ẹgbẹ́ lọ pa àwọn yẹn rẹ́ ànẹ́bí lúùtù máa wà bẹ́ẹ̀ wọ́n ni ọlọ́run ọba mẹ́tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so wọ́n kọ́ fẹ́ sọ fọ́lọ́ pé ọbẹ̀ pẹ̀ nìkan rẹ́ àbí omi tó fẹ́ parẹ́ so wọ́n ní ànẹ́bí lọ́yìn bèrè àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ wọn pé ọlọ́run ọba yẹn pa ìran kan rẹ́ tó wáyé pé àwọn tán bá jẹ́ understand sọ nọ́mbà àwọn mùsùlùmí tó fi sọ pé tẹ́lẹ̀ mùsùlùmí kan láwọn àwọn ọbẹ̀ mi pé ọlọ́run bọ́ yọ pé lùtù wà ń bẹ̀ ọlọ́run bá ti bọ́ wọn ti ṣe so látara bẹ́ẹ̀ wọ́n kúrò lọ́dọ̀ anábì Ibrahim wọ́n wá lọ sí inú ìlú yẹn ọlọ́run ní pé kí wọ́n dé inú ìlú yẹn lẹ́ẹ̀ni tó ṣe yí pé ọlọ́run bá ní kí wọ́n gbé súnà tó gbé àwọn màláìka tí wọ́n bá fẹ́ wá wọ́n wà ní àwòrán èèyàn ni wọ́n lọ́dọ̀ anábì Ibrahim bí àlejò lànà Ibrahim kan pè wọ́n nígbà tó dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni màá dọ́dọ̀ lùtù náà àwọn àlẹ́ bí ọlọ́run bá gé e tètè dá wọn mọ̀ wọn kọ̀ òkè bóyá àlejò lásán ni wọ́n ní kọ́ gbọ́dọ̀ bá tó wọlé wọ́n sọ pé ah, ìránṣẹ́ ni wọ́n látọ̀dọ̀ ọlọ́run ọba so wọ́n wá wá níwà ọkùnrin tó rẹwà láti lè ṣe ní àdánwò fún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn àwọn èèyàn lùtù ìwà ọkùnrin tó rẹwà náà ni tó wá so bẹ́ẹ̀ tí wá dé wọ́n ní obìnrin tá a sọ pé parẹ́ mọ́ wọn yìí náà ló sọ fún àwọn èèyàn nílùú yìí pé lùtù ti ní àwọn àlejò ọkùnrin so eléyìí ló tún wà pé àwọn tí wọ́n jẹ́ àwọn aráàlú tún wá wáyé pé ah wo ó ti mọ̀ pé ọkùnrin làwọn máa bá alájọṣepọ̀ ti wá o wọ́n sì ló ti lálejò ọkùnrin kò sí èméjì mi àbàwọn alájọṣepọ̀ lùtù bẹ̀rẹ̀ sí banújẹ́ ó bẹ̀rẹ̀ sí wọ́n ní wọ́n fẹ́ ra ilẹ̀kùn mọ́ lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí bá wọn fà mọ́ra wọn lọ́wọ́ kó ló wá di pé jìbìrì sọ pé kó pilẹ̀kulẹ̀ pé jẹ́ wọ́n wọlé àwọn èèyàn yìí wá láti wọlé wọ́n jìbìrì fi apá rẹ̀ ó fi na àwọn èèyàn yìí lójú ìdẹ́gbẹ́ ojú wọn yìí kò sì sí bẹ́ẹ̀ mọ́ gbogbo mú wọn kò sí bẹ́ẹ̀ gbogbo ẹnu wọn kò sí bẹ́ẹ̀ mọ́ ó kà parí síbẹ̀ ni so eléyìí ló jẹ́ nǹkan tó ṣe yí pé ọlọ́run bá ṣe ní ìyà fún àwọn tí wọ́n kọ́jẹ́ ní alákọ̀ọ́kọ́ nínú wọn so jìbìrì kan sọ fún un pé ìwọ lut ọlọ́run kò jáde àtàwọn èèyàn rẹ wọ́n lè jáde gbélé wà nù àwọn sùúrù àwọn sùúrù kan nù Quran Karim. olùyà lóto iná rúṣùlù rọ̀bì kàlàyé sílùú ilé. wọ́n ní wọ́n lut àwa a jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba rẹ èyí tó jẹ́ pé láéláé wọn ò lè dọ́dọ̀ wa láéláé wọn ò lè dọ́dọ̀ wa láéláé. fàṣírí bí áhìlì kàbí kìtì mìíràn láyé. sórí nǹkan tó kàn túbọ̀ ní ni pé kàn mú àwọn tí wọ́n jẹ́ àwọn fámìlì rẹ rìn lálẹ́ ní kò kò mú rìn lálẹ́ so tètè mú wọn rìn lálẹ́ kó ló di àárọ̀ àárọ̀ la fẹ́ pa wọ́n rẹ́ ọwọ́ ọwọ́ ọwọ́ alẹ́ ni wọ́n wá bí ọwọ́ bí mọ́gìrì ṣíṣà ni wọ́n wá wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wọ́n lùtò gbọ́dọ̀ jáde àwọn wà ń bí tàbí pa wọn rẹ nù. wàlá yalitafit minkum ahadun illa muratak. ó ní ẹnìkan ò ní wẹ̀yìn nu yín ṣùgbọ́n ìyàwó rẹ̀ ó padà sẹ́yìn tí ó sì méjì mẹ́ wọ́n sọ fún lùtù ìyàwó rẹ̀ wà ní àwọn tí ó parẹ́ o kò bàbá nu jẹ́ so ó wà ní àwọn tí ó parẹ́ torí pé ó wà ní àwọn tó jẹ́ pé ó ń ṣèjàmbá rẹ̀. innahu musibuha máa wọ́n ní obìnrin yẹn kò sí iyèméjì bẹ́ẹ̀ wọ́n sọ fún lùtù pé sórí tí ó ṣe àwọn aráàlú yìí bí wọ́n ti parẹ́ òun náà gbọ́dọ̀ wà náà tí ó parẹ́ pẹ̀lú wọn ó gbọ́dọ̀ wà náà tí ó parẹ́ pẹ̀lú wọn sọlọ́n bá sọ fún lùtù bẹ́ẹ̀ kó lè bá àmọ́ yìí pé kò sí iyèméjì bẹ́ẹ̀ ìyàwó òun wà náà tó ṣe kí ni o tí ó parẹ́ ọlọ́run ní ibi bàdá fẹ́ pa wọ́n rẹ́ àsìkò tó lọ́wọ́ bá ní ká wá pa wọ́n rẹ́ ní náà ọlọ́run ọlọ́run ni àṣùbà yóò kú ọlọ́run ni àṣùbà jìnnà rárá ìyàwó eléyìí ìyàwó ti ìyàwó ti ṣẹlẹ̀ tán kò sí èméjì bẹ́ẹ̀ so àwọn tó jẹ́ àwọn àníbí ọlọ́run ọba ètò tó pé alẹ́ yẹn tí wọ́n ti wá sàbúrù ọba ti pa wọ́n rẹ́ ṣùgbọ́n ní pé gbogbo wọn tán ni tọ́lọ́ wa ni kí wọ́n wá parẹ́ àṣùbà ọlọ́run ni kí wọ́n pa wọ́n rẹ́ so time ọba ọlọ́run bá lóun ó ṣe nǹkan ọlọ́run máa ń ṣe so yẹ wọ́n fi wọ́n lẹ̀ látàlẹ́ tí wọ́n ti wáyà àwọn yẹn ká padà tiwọn náà ni láì rí iná mọ́ ṣùgbọ́n wọn gbọ́ ní tó bá kára ni pé àsùnbà lọ́wọ́ tó pa wọn rẹ àsùnbà lọ́wọ́ tó pa wọn rẹ sọ ọlọ́run bá pa wọn rẹ pẹ̀lú pé ọlọ́run bá ní kí jìbìrì yìí wọ́n ní jìbìrì yìí ọlọ́run kó mú ìyẹ́ rẹ̀ kan ṣoṣo gbogbo àwọn tí wọ́n wà nínú yẹn pátá yẹ́nyẹ́n ó ní kó fi ìyẹ́ yẹn kó gbé wọn kó gbé wọn lọ sí sánmà gbogbo òlu yẹn pátá yẹn ló fi ìyẹ́ yẹn gbé dé sánmà báyìí àtàló jẹ́ pé wọ́n ń gbọ́ ohun adìẹ ohun ẹran ohun gbogbo ẹ̀ wọ́n ń gbọ́ lójú sánmà ọlọ́run kó dá àwọn délé láti sánmà kó wù wọn mọ́lẹ̀ so bó ti wù wọn mọ́lẹ̀ nù ọlọ́wà ní kí àwọn òkúta kan máa jábọ́ láti ju sánmà lọ. ọlọ́run nígbà tí a ṣe wá dé dábẹ́ bí ìyàjẹ́ àwọn èèyàn lut ọlọ́run ní aṣọ òkè aṣọ nísàlẹ̀ ọlọ́run ní aṣọ òkè ọlọ́run ní aṣọ òkè ọlọ́run ní ìsàlẹ̀ àgbésàlẹ̀ wà báyìí àgbésàlẹ̀ wà ayé wọn pé báyìí ni òkè ní ìsàlẹ̀ ìsàlẹ̀ dókè ayé wọn pọ̀ ni ọlọ́run ni ayé wọn pọ̀ láti wá dojú wọn délẹ̀ ọlọ́run láti wá. ọlọ́run lẹ́yìn ìgbà náà làwọn àṣẹ wa ní kí òkúta òṣìṣẹ́ tó máa rọ̀ wọn lórí so àwọn afáàní òkúta ó padà wá di nǹkan tó ṣe pé ó rọ̀ lé wọn lórí tó pé aburú tí wọ́n ṣe aburú tó tó ìyàsọ́fà lánàá pé fáìṣà ni àwọn afáàgbà pé nínú ìwà tó burú jù láyé òun ni tó bá àwọn afáàkàn gbà pé ká pààyàn ló burú jù àwọn kan sọ pé rárá èyí tó burú jù ni pé kọ́kùnrin àdọ́kan wọn bára wọn ṣe pọ̀ òun ló burú jù láyé inú wa bàjẹ́ tó burú jù láyé nù táwọn ọmọ èèyàn ń ṣe lórílẹ̀ ayé tó burú jù ọlọ́run ọba ní pé kí oko tó wá máa rọ̀ lé wọn lórí láti sánmà lẹ́yìn wàhálà bá ti pa wọn rẹ tán tó ti jẹ́ kí ìdìbìlò fọ́ wọn látòkè máa mọ́lẹ̀ lẹ̀ odò wa ní kókó kọ̀ọ̀kan tẹnì kọ̀ọ̀kan kó tún lọ́ máa àwọn àfáà ní ààyè tí wọ́n ti exist lórílẹ̀ ọlọ́run ọba ní kí ààyè yẹn ó di odò ni ọlọ́run bò fẹ́ kí bẹ́ẹ̀ ó tún máa jẹ́ ààyè mọ́ lórílẹ̀ so bọ́lá bá ti ṣe nìyẹn so olóbi jẹ́ pé ọlọ́run ọba bínú tó pọ̀ ọlọ́run ọba bínú sí wọn so gbẹ́ni bá ti wá ń ṣerú àwọn àwà báyìí òṣìṣẹ́ ọba yẹn tẹ́ bá ti rí tí bá ń ṣe bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọba ní fàtúlù àlùfáà ìlà wàlùmọ̀fọ́ọ̀là àtẹ̀ntó ń pẹ̀lú ẹ̀ ní ẹ̀pà àwọn méjèèjì ni so pípa òun náà ni wọ́n pẹ́ lọ́wọ́ àbọ̀ ànífà ni pé téèyàn bá fẹ́ parọ́ àwọn èèyàn báwọn olóyè kún mú wọn lórí òkè tó bá ga àbí tó bá ga ó lọ́ọ́ bá ti pa àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ lọ́ọ́ kún pa àwọn tí náà rẹ̀ kún wọ́n á jù látòrí òkè kún wọ́n máa dàkú mọ́ lórí. pẹ̀lú àwọn afáwọn sọ pé ọlọ́run á pa wọn náà ni nínú Islam kí ọkàn ọ̀rọ̀ pa wọn náà ni. so olóbi jẹ́ pé n tí ò dáa ni tí ò aburú tó burú lórílẹ̀ ni ṣùgbọ́n lónìí àwọn arí pé orílẹ̀-èdè ayé gangan wọn ní táwọn fẹ́ gbèsè ayé àwọn nù àwọn kan wọn láwọn fẹ́ bẹ́ẹ̀ wọn á ẹ fún wọn ajẹ́ mo máa ṣe bẹ́ẹ̀ eléyìí nǹkan tó burú ni tó jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí tá a bá tẹ́lẹ̀ àwọn tí ń ṣe ẹni àdánù ni wọ́n so a gbọ́dọ̀ yọnu sí wọn a gbọ́dọ̀ dunnú sí wọn a gbọ́dọ̀ máa rí wọn nírí ẹni tó ṣe yí pé ó jẹ́ èèyàn gidi lórílẹ̀ ayé àwọn tó fẹ́ kó bá orílẹ̀ ayé yìí lájẹbí kọ́lọ́run bó parẹ́ ọ̀nà ni wọ́n wà so ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa kí bí ọlọ́run bá ti fi ìyà jẹ àwọn èèyàn ọlọ́run ti ní wọn ọlọ́run súnmọ́ dàmọ́rùn náà ọlọ́run gbogbo àwọn tó ṣẹ́kọ̀ọ́ ọlọ́run á destroy wọn ọlọ́run dá mọ́dúnà alẹ́ àkọ́rin ọlọ́run bá fi gbogbo ti pa wọ́n rẹ̀ ọlọ́run bá fi pamọ́ mẹ́yẹn ọlọ́run gbogbo àwọn tó sẹ́kọ̀ọ́ ọlọ́run la destroy wọn àbà wọn jẹ́ àfà wọn ya àpà wọn rẹ̀ tán yẹnyẹn ọlọ́run lẹ́yìn gbàdá destroy wọn tán destroy yẹn ni pé ọlọ́run bá gbé wọn lọ sánmà ọlọ́run bá wá lé wọn mọ́lẹ̀ láti sánmà náà. ọlọ́run ní àwa rọ òjò lé wọn lórí èrò gbogbo ẹjọ́ lọ́la bá lé wọn lórí òjò oko ọlọ́run bá kèsè mọ́tọ́rù kini o mọ́tọ́rù lè ìjà arọ́tì òjò tó jẹ́ pé òkúta ní ń jábọ́ lórí àwọn èèyàn olólùbá rọ̀ lé wọn lórí. ètò pé òkúta tó jẹ́ pé àwa náà yẹ ká mọ̀ mọ̀ pé ọlọ́run bá ń ṣàánú wa ṣé ẹ̀ náà kó kúta wà lójú sẹ́mọ̀ ẹ̀ òjò ti ń kán lé wa lórí. àwọn òjò kan sì tún bẹ náà tó bá ná yẹn ní ara báyìí tó bá tó tẹ̀tẹ̀ tí ó àwọn òjò kan bẹ bẹ́ẹ̀ tó bá wà ní kó wa tó gẹ́gẹ́ bá ná yẹn báyìí wọn ò ní sọ fún yẹn ní òfin sàkó nu ẹ̀ òjò tó lágbára ni. ṣùgbọ́n ọba ti wá bọ́lá ọba ti wá ń rọ òjò yìí ọlọ́ba ti wá ní òkúta lójú sẹ́mà kò tó wà rọ̀lẹ́ wa lórí ṣé ẹ̀ka lórí ọ̀dọ́ náà ma tọ́lá ọba yẹ ni nínú sẹ́mà tá à ń wò yìí ọlọ́ba ti rọ òkúta mẹ́ẹ̀ nínú sẹ́mà tá à ń wò yìí ọlọ́ba rọ òkúta mẹ́ẹ̀ àdàbẹ̀ wa wó káàbà ọlọ́ba rọ òkúta lé wọn lórí nínú sẹ́mà ìlókúta sì ti ń jábọ́ wọlé lẹ́yìn so ọlọ́ba ní pé àmì tún máa ń fi sàmà ọlọ́ni ẹ̀yin èèyàn ṣe é nífọ̀kànbalẹ̀ fẹ́ tó ń bẹ ń sánmà ni ààyùn sílẹ̀ àlékún àṣìbà pẹ́lú ọ̀bọ̀ ò lè da òkúta kó dà lóyún lórí ọlọ́ni ọlọ́run dòkúta lé wa lórí ọlọ́run bá kàn ṣàánú wa ni sọ àánú ọlọ́run ọba pọ̀ ní òjò kó fìyà jẹ nìkan kan ló tẹ́ ń bẹ lórílẹ̀ yìí àánú ọlọ́run ọba tó pọ̀ ní òfin fìyà wa so tẹ́wọ̀n ìgbìntàn ọlọ́run ọba ti ṣe rí ni tí ò sí èbèjì ṣùgbọ́n lọ́wọ́ bá tó bá ti ṣàdéhùn kan pé òun ò ní pa àwọn ìjọ yìí rẹ òun ó fi wọn lẹ̀ kálukú wọn kú wọ́rọ́wọ́rọ́ ni àti wọn bá kanra fìyàjà àwọn èèyàn kan díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ so ọlọ́run kan ni wọ́n kú wọ́rọ́wọ́rọ́ ni wọ́n bọ̀ abó wọn lọ́hùn ìyàlùkẹ́ amadu lè ju bá ń lọ sọlọ́ bá ti dúdú ẹkẹ́ ẹ̀dẹ̀ ọlọ́run fi kankan jẹ wá ń ọlọ́run ni àárọ̀ ah, lé ọlọ́run arọ oko oko arọ òjò yẹn ní rírọ̀ gidi gan ọlọ́run arọ lé wọn lórí mọ́tọ́rù arọ mọ́tọ́rù kan lé wọn lórí náà ní mọ́tọ́rù kan mọ́tọ́rù lè arọ lé wọn lórí náà. fasa ah, ọlọ́run ní fasa amatọru ah, irú òjò tá a rọ̀ fáwọn tá a wọ́ọ̀nù fún tí wọ́n gbọ́ ọlọ́ni kìí ṣe róòjò tẹ́ ń rí ọlọ́ni sá àmọ́tọ́lù mọ̀ ń darí àwọn tá a wọ́ọ̀nù tí wọ́n gbọ́ yẹn ọlọ́ni òjò tá a rọ̀ lé wọn lórí ọlọ́ni òjò tó burú ni ọlọ́ni wa fi sọ pé òjò tó burú rọ̀ léyàn lórí ọlọ́ni fi àjọ tì nù sọ fọlọ́ wọn fi àjẹ nìkan kan wa náà. ọlọ́ni nàfi ìdáàlìkà làáyà ọlọ́run ọba ní eléyìí ganan tó kẹ́yìn oronú pé sẹ́mà tó ń wo yìí òkú tún lè rọ̀ jáde ń bẹ́ẹ̀ Ah, ọlọ́run lè fi yege yẹn láti sán mọ́ eléyìí gan tó lọ́tọ̀ ipe ìlẹ́lẹ̀ tá a wà yìí ọlọ́run ọba lè ní kẹ́nìkan ó gbé ìlẹ́lẹ̀ ti ìlẹ́lẹ̀ òdìdí ìlẹ́lẹ̀ kan ó rí múfù gbogbo ìlẹ́lẹ̀ yẹn ó rí múfù ẹ̀kú bẹ̀ lóbi jẹ́ pé omi ló wá ló wá ṣe kí ni ló wá gba iye gbogbo ìlẹ́lẹ̀ yẹn ó rí múfù gbogbo ìlẹ́lẹ̀ yẹn ó kàkó bẹ̀ àmàlẹ́kọ̀ọ́ lọ́n kí n ṣe pé wọ́n ṣe máa wá jígà wọ́n ṣe máa wá nǹkan kan ọlọ́run kó gbé ilẹ̀ lẹ́yìn kó bẹ̀ tó pé omi ló wá kú bẹ̀ tó wá kú bẹ̀ ọlọ́run ni kò fọ wọn mọ́ bẹ̀ tó omi tó wà bẹ̀ omi òwúlò múntínà ni omi tó pé rùn ní kẹbẹ́ àwọn afáàtì sọ pé tó lọ́ba pa omi tó ìlú yẹn gẹ́gẹ́ ó ti dodo tó jọ tó òwúlò fún kankan ibi tó lọ́ba pa wọn rẹ sí kẹbẹ́ àwọn afáàtì sọ so wọ́n sàlàyé fún wa pé fi dhalika la àyà olórí ìrònú lélẹ́yìí pé a lè fi sẹ́mọ̀ ká mú ilẹ̀ ẹlẹ́ta wà bẹ́ẹ̀ ká mú ìyà ká fi jẹ̀yàn láti bẹ̀ ká tún fi sẹ́mọ̀ ká tún fi ìyà rẹ̀ jẹ̀yàn ọlọ́run bá ní ah, ọlọ́run àmì ni ó yẹ kí n ronú ọlọ́run ni wà máa ká náà àkṣà. wọ́n máa ká náà kí sàrọ̀ wọ́n mi ní. ọlọ́run ni wà máa ká náà akíntẹ́rù mú mi ní. ṣùgbọ́n àwọn tá àwọn tá à ń sọ eléyìí fún ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní jẹ́ mú mi ní wọn ò ní ronú pẹ̀lú ẹ̀ wọ́n kàn máa wò bẹ́ẹ̀ nǹkan ni ọlọ́ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò jẹ́ mú mi ní nam. wa inna ọlọ́ni ká lè bá a mọ̀ wípé ọlọ́run ọba ìyóòlà owal aziz ọba tó borí ni ọba alágbára ni kápẹ́ ẹni aziz ni ẹni tó yẹ pé ó ń ju gbogbo èèyàn lọ pátá yẹn ó kọ̀wé ìyún gálíbù lọ́lọ́run ọba tó yẹ pé òun ni ó lágbára lórí gbogbo nǹkan ọba olùborí ni tí ó sẹ́ni ẹ̀ka tó lè jẹ́ pé lágbára jọ lọ́run lọ aziz lòun ọlọ́run ẹni tá a lè ní ẹnìkan kan tó lè bo tó lè tó lè borí ẹ̀ olọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n bá iná tó wá ní kí ni o àròhìn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ó tún wá ń sàlàyé fún wa pé ọba aláàánú lòun inna rahmati sabakoti gadobi àánú èmi ọlọ́run ọba ó kọ́ ṣáájú bínú mi ọlọ́ba kọ́ bẹ́ẹ̀ ni nígbà tó dá àṣẹ ọlọ́run bàtàn ọlọ́ba ló ti kọ́ pé àánú èmi ọlọ́run ọba ó kọ́ ṣáájú kí n tó bínú sọlọ́run ọba máa bínú sáwọn èèyàn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àánú ọlọ́run ọba ni kọ́lọ̀mọ́ tó bínú àánú ẹni ọkọ̀ máa ṣáájú yóò ti pọ̀ jù kọ́lọ̀mọ́ tó bínú sí wọn sáwọn èèyàn yìí ọlọ́run bá fi wọ́n lẹ́la ìmọ̀ iye ìgbà kọ́lọ̀mọ́ bá tó wá fìyà jẹ wọn tó fìyà jẹ wọn so kọ́lọ̀mọ́ fìyà jẹ nìkan kan wa nam. kàzábà aṣáàbùlẹ̀ àìkàtì mọ̀rọ̀sálẹ̀. ọlọ́run bá fẹ́ sọ ọ̀rọ̀ ní fún wa nípa ẹlòmíì àwọn ẹlòmíì tọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ fún wa nípa wọn àwọn náà ni asaabule aika anabi ọlọ́run bá keje ọlọ́run bá fẹ́ ṣàlàyé àbí ọlọ́run bá fi anabi ọlọ́run bá méje ṣàlàyé nǹkan fẹ́ nìkan tí ọba tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba sẹ pé ó tún ti lágbára náà nù ara sùúrù ọlọ́run náà lẹ́yìn náà rí wọn àwọn tí wọ́n jẹ́ àwọn ará mọ́kà so ọlọ́run bá mú ìtàn ìtàn àwọn anabi ọlọ́run bá méje ó sì fi ṣàlàyé ọ̀rọ̀ fún wọn kí wọ́n lè bá àjẹ́ tó ṣe pé yóò tẹ̀ ìtọ́ lọ́wọ́n bá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn tún tẹ̀ lọ́wọ́n bá ṣe yẹ́rì pé bá kú sùúrù ọlọ́run bò mẹ́yọ kan wá okòó méjì wá mẹ́ta wá ó méje ọlọ́run bá ti ṣàlàyé ọlọ́run ní ká dábà sàábòlà àìkáàtì mọ́rúsálì wà fún tẹ̀síìr òun náà ni wọ́n sọ pé àwọn oní àsọ̀ábùlẹ̀ àìkáà wọ́n ní àwọn àṣàbílẹ̀ àìkà àwọn náà ní àwọn èèyàn ṣùháìb wà fún tẹ́fsì ló gbà pé èèyàn ṣùháìb ni wọ́n tí ò sí èméjì bẹ so wọ́n gbà pé àlẹ́ àìkà ìtumọ̀ rẹ̀ náà ní igi wọ́n ní igi òun náà ni àwọn tó ń jẹ́ àwọn èèyàn ni wọ́n ń sìn ó lè jẹ́ igi ẹyọ kan òun ni wọ́n ń sìn ọ igi tó pọ̀ wọ́n ń sìn ọ ká pé àwọn èèyàn yìí wọ́n rí fọ́rẹ́sì kan tó jẹ́ ibi tí igi kún bẹ́ẹ̀ wọ́n ń sìn bẹ́ẹ̀ tẹ́ bá wọn fún tẹ́fsì ti sọ. So so wọ́n ń sin igi tí ò sí èméjì ń bẹ̀. ṣùgbọ́n náà abọ́n tẹ̀sí ti pín sọ́nà méjì ní wípé wọ́n ní àwọn àṣàbùlẹ̀ àyíká madian náà ọlọ́run ọba ránṣọ àyèbù sí àwọn ará madian tó bẹ̀ jẹ́ wípé ọlọ́run ọba nígbà tó fẹ́ máa sọ wípé òun ránṣọ àyèbù sí ọ̀dọ̀ àwọn ará madian ọlọ́run ọba sọ nígbà tí sọ́ọ̀nù ọlọ́ba tó fẹ́ máa sọ ọlọ́run ọba sọ pé ó pe Ṣuaibu ní àkọ́ọ̀hún ọmọ ìyá wọn. ọlọ́run ní ìgbàdá aránṣẹ́ lọ sí Madian ọmọ ìyá wọn Ṣuaibu wọ́n ní ọmọ ìyá eléyìí kan fún apẹ́ ọmọ ìyá pín sọ́nà mẹ́ta ṣàlàyé fún wa ọmọ ìyá tó jẹ́ pé inú ẹ̀sìn kankan náà lèyàn jọ wà ọmọ ìyá tó jẹ́ pé fámìlì kan náà ni wọ́n ti jọ bíyàn ọmọ àyà ló jẹ pé àdúgbò kan náà lèyàn jọ ń gbé tí ta sọ fún alẹ kan wọ́n jọ ń gbé bí kankan náà ni wọ́n yìí tí ọmọ ìyá kankan náà yìí family wọn ò dẹ̀ tún gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ kápọ̀ ni wọn so bet Madian gangan ó ní ìlú ó ní ìlú so lára jẹ́ ìlú anabi ó jẹ́ ọmọ ìyá wọn ibẹ̀ ni ti ibẹ̀ gangan ni o ìlú tiẹ̀ àwọn kan wá àti Madian gẹ́gẹ́ bàbá ibùdó kẹsí ti sọ pé àlẹ́ aika o àti Madian pé ìlú ìlú yẹn náà ni ìlú Madian náà ni jẹ́ aika ìdíbò kẹsí ọ̀sán tí wọ́n nìyẹn ṣùgbọ́n àwọn apá yòókù sọ yí pé àwọn tẹ́pìsì yòókù sọ yí pé àlẹ́ aika ìlú kan ni tó wà ní abẹ́ ìlú Madian tó wá jẹ́ yí pé ìlú yẹn wá máa jẹ́ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ pé àdìsí kan náà dẹ̀ wà tó yẹ pé bóyá tó jẹ́ àdìsí yẹn jẹ́ múrísàlù ni so wọ́n sọ ma pé wọ́n ní inna kauma madiyan wọ́n asa abalẹ̀ aika ummatani ibi àwọn yẹn madiyan o àti asa abalẹ̀ aika ìjọ méjì ni wọ́n bàbá sọlọ ilé ṣùháìbàn nàbí alẹ́sọ̀lá pé ọlọ́run bá wá sẹ́ndì ṣùháìbù sí wọn so wọ́n ní àdìsí yẹn bẹ̀tẹ̀ àbúkẹ́ bàbá sọ pé àdìsí yìí o àdìsọ́pọ̀ lọ́dọ̀ ànábì sàlám so wọ́n sọ wípé ní tó ti tiẹ́ ká pé pé ẹni tó sọ̀rọ̀ yẹn pé tàbí yín ló sọ tó a máa jẹ́ pé mo kú fún ní a máa padà wá pè é látara bẹ́ẹ̀ inú kẹsì ní láti máa fi rinlẹ̀ yìí pé àti madian àti aika tó gbé àwọn méjì nǹkan kan náà wọ́n jọ ń ṣe ẹ̀ṣẹ̀ kan náà wọ́n jọ ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan náà wọ́n jọ ṣẹ̀ ipe àwọn kan ní ṣùáìbù eh, ọlọ́mọ rán sí ìlú mẹ́ta àwọn kan ló rán sí ìlú méjì àwọn ní ìlú kan ló rán sí bẹ̀rẹ̀ àwọn tẹ́fù sọ pé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni méjèèjì pé àyíká wa àbẹ̀tò ẹ̀ẹ̀kan náà sọ́ẹ̀bù náà ló jíṣẹ́ fún àwọn méjèèjì tó yẹ lọ́wọ́ bò fi dákọ pé dáhùn táwọn àwọn tẹ̀sí yòókù bìí sẹ́rí ni pé ọlọ́wọ́ bò dákọ àkù àkù sí ilé ó yẹ dákọ bọ́ọ̀lù àtẹ̀yìn ó ń dákọ àwọn àkù bọ́ọ̀lù àtẹ̀yìn sòkéde látara bẹ́ẹ̀ sọ́ẹ̀bù kan máa lọ sọ́dọ̀ wọn ni láti lọ́ọ́ máa jíṣẹ́ fún wọn bí ti ń jíṣẹ́ fáwọn ará mọ̀díyàn ọlọ́ni ká dábà. ọlọ́ni àwọn àṣàbùlẹ̀ àyíká ọlọ́ni àwọn èèyàn yìí wọ́n ń sin igi igi làwọn lọ pè lọ́lọ́run ọlọ́ni wọ́n pè nírọ́ alimọ̀rìsálì iṣẹ́ ní gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba mú wa ò ní pè nírọ́ so iṣẹ́ kan gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba mú wa wọ́n pè nírọ́. نعم إذ قال لهم شعيب ألا تتقون alábí ọlọ́wọ́ ọba tí ń ṣe ṣọ́áìb ó wá ṣàlàyé fún wọn yìí pé aláàtàkù kí ló dé báyọ̀ kú ẹ ẹ ní ṣé ẹ ní bẹ̀rù pé ẹ má yapa mi ni òun náà sọ báwọn yòókù ti máa ń sọ ẹ bá fún alẹ́ kan. Inni lakum rasulun amin èmi tọ́lọ́ wọn bá rán sí yíyí òjíṣẹ́ kan tó ṣe é fọkàn tán ni mí àwọn ànábí ọlọ́run ọba àlèmọ́rí àmánà lára wọn àwọn ànábí ọlọ́run ọba àwọn ìròyìn tá àlèmọ́ bá lára àwọn ànábí ọlọ́run ọba òun náà nìkan náà náà ni àmánà wà so ìròyìn mẹ́rin la àlèmọ́ bá lára àwọn ànábí ọlọ́run ọba àsídìkù òdodo àgbọ̀dọ̀ mọ́ ba lára àwọn ànábì ọlọ́run ọba àlẹ́ àmánátù ìṣèfọkàntán àgbọ̀dọ̀ mọ́ ba lára àwọn ànábì ọlọ́run ọba àtẹ̀blí awil iblag ìmọ̀ jẹ́ iṣẹ́ iṣẹ́ ká jẹ́ iṣẹ́ gbọ́dọ̀ba ká jẹ́ṣẹ́ fáwọn èèyàn ìròyìn kan táwọn ọlọ́run ọba lára àwọn ànábì ọlọ́run ọba àlìfàtọ́ náà ìmọ̀ gbọ́n ànábì ọlọ́run ọba kì í yóò mú kọ ìmọ̀ gbọ́n ìròyìn táwọn ọlọ́run ọba lára àwọn ànábì ọlọ́run ọba ó mí ìgbé nǹkan tá a mọ̀ rí lára àwọn nìyẹn ẹlọ́ba bá ti rán níṣẹ́ a mọ̀ rí àwọn nǹkan yìí a mọ̀ jẹ́ nǹkan tó pé wọ́n mọ̀ jẹ́ sọ́ọ́dì kan aminan mubaligan kíni ọ fatinan so wọ́n gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ so àwọn tó bá jẹ́ àwọn àbí ọlọ́run wọn gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ kẹba àwọn apáti sáré ìbọn wọn jẹ ìròyìn tó bá jẹ ètò tako yẹn àwọn tó ń jẹ àwọn ànábí Ọlọ́run ẹ lè bá irọ́ lára àwọn ànábí Ọlọ́run ọba ẹ lè bá irọ́ bẹ́ẹ̀ ẹ ẹ lè bá kí ìyá náà kí wọ́n lànà bí ọlọ́wọ́ bá kán ṣe ìjàmbá fẹ́nìkan ó kówó fún wa ó wá ṣe ìjàmbá fún ẹ ẹ lè bá lára àwọn ànábì ọlọ́wọ́ bá ẹ ẹ lè ẹ ẹ lè bá lára àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́wọ́ alikitman káfí tọ́lọ́ba ní ká wá jẹ́ sẹ́fà àwọn èèyàn káfí pamọ́ ẹ lè bá lára àwọn ànábì ọlọ́wọ́ bá aligafla káma wò afọ́nufọ́ra ẹ lè bá lára àwọn ànábì ọlọ́wọ́ bá so àwọn ìròyìn mẹ́rin tá a máa bá tó jẹ́ ìròyìn tó dáa lábàlá àwọn ọlọ́wọ́ àwọn mẹ́rin tá a bá òun náà ni àwọn ròyìn yẹn ìdàkejì àwọn ròyìn yẹn àníbàlá ara wọn so ebi jẹ́ pé àwọn anábìyàn ọlọ́run sọ pé èmi tẹ́ ìwé yìí rọ̀ sùúrù àmì ìránṣẹ́ ló ṣe fi ọkàn tán òun náà ni mí náà mú. ẹ bẹ̀rù ọlọ́run ọba tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run ọba wà àti ìhùrì tí bá ti ń ṣe ẹ máa ṣe ẹ máa obì ẹ máa tẹ̀lé mi tí bá ti ń ṣe ó ni kẹ́ ẹ máa ṣe náà mú. wàmà ó ní mi ò béèrè lọ́wọ́ yín lórí iṣẹ́ tọ́lọ́run ọba rán mi mi ò béèrè owó mi ò béèrè nǹkankan mi ò ní ẹ fún mi ní nǹkankan bẹ̀tẹ́ lọ́wọ́ ara mi mi ò fún mi ní nǹkankan. in ajriya illa ala rabbil alamin. in ajriya illa ala rabbil alamin. gbogbo tí màá bá jẹ tí màá bá mu ọlọ́run bá sọ fún olùwọ́ máa fún mi náà. أوفوا الكيل ولا تكونوا من المخسرين. so ìṣesí wo làwọn eléyìí wa máa ń ṣe ìṣesí tí wọ́n máa ń ṣe òun náà ni wípé nǹkan tó bá fẹ́ wọ̀n fún àwọn èèyàn àwọn tí wọ́n máa ń dínkù ni gbogbo ọ̀nà tí wọ́n bá dín nǹkan kù làwọn máa wá irú ẹ̀ náà làwọn wà lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí kò sẹ́ni tó fẹ́ tajà láyé tí òun fẹ́ parọ́ kẹ́ẹ̀tọ́ wọn ní pé oyin ògidì kẹ́ẹ̀tọ́ lé oyin ògidì ẹ̀ dààmú bàjẹ́ sọ́gbẹ́ ògbé oyin gidi kẹ́ẹ̀tọ́ lè rí yóò dààmú bàjẹ́ pé kó tó lè rí àwọn tí wọ́n ń ta náà wọ́n ti mọ̀ pé àwọn tí wọ́n ti ń ṣe lónìí àwọn ẹ̀dùnmọ̀ yìí pé kò sí ní bó bá bẹ́ẹ̀ lọ ra ọjà wọ́n tẹ̀mẹ́ sí aṣọ irọ́ náà ni wọ́n ti irọ́ náà tuntun irọ́ náà ni wọ́n irọ́ náà ni wọ́n torí kí wọ́n lè bá ṣe jàǹbá fún yẹn náà fi tẹ̀mẹ́ sí. sórí ń ṣe àwọn nǹkan òun náà ló wà lórílẹ̀ ayé lónìí tẹ́pẹ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe tí wọ́n jẹ́ gẹ́gẹ́ tí wọ́n jẹ́ pé tí wọ́n ń ṣe ìjàǹbá lórí ẹ̀ torí àwọn èèyàn ń ṣe jàǹbá gan-an lórílẹ̀ ayé lónìí so rẹ pé wọn ní ẹnìkan ló ń fẹ́ lọ ra ọjà so bàdó wa gbọ́dọ̀ yíbò dọ̀wọ́ tó fẹ́ ra ọjà lọ́wọ́ rẹ̀ ó wá ń sọ fún òun pé òrìjínà òrìjínà làwọn ilé oníyà òrìjínà gangan kọ́ bó wá wá gangan <laughs> ó ní àwọn àpọ̀ṣọ àwọn pàṣẹ ó lọ pé nǹkan tó pè lóríjínà yẹn fẹ́ẹ̀kì ni so òun á yọrù pé ara òrìjínà kọ́ mọ́ wá wá fẹ́ẹ̀kì gẹ́gẹ́ lèmi wá rà so wọ́n yẹ mi bọ́ rajà àwọn tó ń ta fẹ́ẹ̀kì gẹ́gẹ́ ni mò wá <laughs> ẹgbẹ́ wọn dọ̀ pé irọ́ ti pọ̀ jù lórí ayé lónìí nítorí pé a fẹ́ ta ọjà so àwọn èèyàn yìí ìgbà tó ń ṣe ni pé wọn àlẹ́bẹ̀ẹ́ náà máa sọ fún wọn pé a ó fùlì kéyìn nǹkan tí ẹ máa fi wọn nǹkan fáwọn ènìyàn ẹ pé dáadáa ẹ jí ó pé ẹ jẹ́ kó jẹ́ pé kóńgò tẹ́ máa lò tẹ́ máa fi wọn nǹkan fáwọn ènìyàn ẹ kí kóńgò yẹn ẹ kó pé ẹ má di létí ẹ má ṣe kankan ẹ má jẹ kó ẹ má ṣe bẹ́ẹ̀ so gbogbo àwọn ẹ̀tọ́ ọmọ ènìyàn kéèyàn máa jẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn lọ́nà tí ò da kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ló fi jẹ́ pé ètò gbọ́dọ̀ wà tó yẹ àwọn ìjọba gbọ́dọ̀ ṣe ló jẹ́ gbà tí wọ́n rú wà lórí oyè gbogbo ètò ló ṣe èyí ní sọ wípé ah, gàrí ti wá wọ́n báyìí o ó dàgbà náà èyí yẹn gbówó lé tó jẹ́ pé gàrí tí wọ́n rà nìyí ó ní ètò ọ̀rà yẹn náà ló fẹ́ tà á ọ̀rọ̀ ìgbèrè pé àwọn èrò ti wá rí mọ́ wà gbowó lé nǹkan tó yẹn jẹ́ ọ̀dá ọ̀rọ̀ nígbà bàbá àwọn èrò ti pọ̀ lẹ́ẹ̀lẹ́ tí wọ́n fẹ́ wọ mọ́tò wa nígbà ọ̀dà ń gbà náà mọ́tò yìí ọjọ́ two two two hundred naira ẹ bá lówó kó fi mọ́tò mi lẹ̀ èyí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ló ti jẹ́ pé gbogbo nǹkan lèyàn gbọ́dọ̀ ṣe níwọ̀n tún wa ó ti ní pé ibi ibi síbi ẹ̀yìn náà ni wọ́n ti níye tí ń jẹ́ bó ti gbọ́dọ̀ máa jẹ́ náà nìyẹn tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe bí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe nu ìgbọ́dọ̀ wọn bá gangan tí a bá ti ń ṣe nǹkan yẹn àlùbáríkà ló máa wà nù kẹyàn ẹ̀tọ́ àwọn èèyàn lèèyàn ń gbà pẹ́tọ́ yẹn tí ó sì rí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ pé ó ti yẹ téèyàn ó lò fún irú epo téèyàn ó lò ó ti yẹ téèyàn ó lò ó dẹ̀ ní iye téèyàn ti sí síbẹ̀ gbẹgbẹ́ náà ni ó ti máa rí so àyè nǹkan padà lójú ẹsẹ̀ nínú Islam so ọlọ́ni a ò fòlè kẹ́yìn. àníbi ọlọ́wọ́ báyìí ni pé ẹ pé ẹ pé òṣùwọ̀n tọ́lọ́wọ́ bá gbé fún yín pé kẹ́ ẹ máa fi wọ́n nǹkan wà látẹ̀kùnú mílẹ̀lì mọ́kùsírì ẹ má jẹ ẹjẹ pé yóò wà nínú àwọn tó ṣe pé wọ́n máa dín nǹkan kù àwọn tí wọ́n dín nǹkan kù ní ìlú ọlọ́run bá ní ẹ̀yin ẹ má darapọ̀ mọ́ wọn ọlọ́run bá ń bọ̀ wá fìyà jẹ wọn ẹ má darapọ̀ mọ́ àwọn èèyàn wọ́n sábà fún ẹ bẹ́ẹ̀ ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ náà wàzínú bílẹ̀ kìstọ́s ilmùsítàkì. nǹkan tó bí wọn ò wọn bẹ́ẹ̀ ni kìstọ́s ó ní wàzínú bílẹ̀ kìstọ́s ilmùsítàkì èyí tí wọ́n gbà pé nǹkan tá a fi ń wọn nǹkan tó dúró dáadáa ni ẹ lò èyí tó dúró dáadáa tó pé oníkẹ́ ẹ lò ẹ má ní different congos tẹ́gbẹ́ ti ní àwọn congo oríṣiríṣi ẹ̀yẹ́n kò tẹ̀ ẹ̀ ní wọ́n á mẹ́tọ́ jẹ́ òdìdí gangan èyí tí wọ́n bá sọ fún wa pé ilé gangan ni ká máa lò tó yẹ pé òun ló sì da òun náà ni kẹ́ ẹ máa ṣe kí ni o òun náà ni kẹ́ ẹ máa lò so kéèyàn máa lo ohun gangan kéèyàn fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n ni wájìbù ni ọlọ́run bò ní ìdí pé kọ́ ìṣẹ̀lẹ̀ máa sọ pé ẹlòmíín bá wà ti tàtàkùtà fún yóò tún wá ló máa òun tún bá fi sí ibi sí ẹ ṣe dandan lórí ọmọ èèyàn kí kí ni ọ̀nà pé kéèyàn bá fi sọjà ẹ̀tọ́ rẹ̀ ni pé kó o tajà pé fún yàn ó tán ìyẹn gẹ́gẹ́ ẹ̀tọ́ rẹ̀ níwájú ọlọ́run ma ṣùgbọ́n àwọn àwọn àtàwà ńlẹ̀ wa lónìí bbc ẹ̀ lára tí wọ́n kà sí ẹ̀ ọ̀kọ́ ọba jẹ́ pé o ta kóńgò yẹn pé fún yàn ìgbàdọ́ wa fi sí ló tó wá pé ọlọ́run ò ní ìgbà lọ́wọ́ rẹ̀ ó nígbà lọ́wọ́ yẹn bìkọ́ ìgbà tó fẹ́ ta ò ta pé fún wa ló fẹ́ fi sí nǹkan tó yẹ pé ó kàn jẹ́ sí ìbáàb nǹkan tó wọ́n sì ń bilikistọ́ silimustakin ọlọ́run ní oṣùn wọn tá à ń fi wọn nǹkan tó pé ọlọ́run ní kẹ́ ẹ máa ṣe é náà. wàlá tabọ́kọ́sù náà ṣàṣìyà àwọn. àwọn abúdàbsí ní pé lára àṣeṣe àwọn èèyàn yẹn ni pé tí wọ́n bá gbé iṣẹ́ fún yẹn tá a bẹ sanwó fún báyìí wọ́n lè ní pé wò ó ìgbà tí gbéṣẹ́ fún ọ ni wọ́n sọ ẹ́ twenty thousand lájọ sọ ṣùgbọ́n gbàgbọ́n tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ wọ́n sọ pé òṣìṣẹ́ oh, yẹn gbọ́dọ̀ ju eighteen thousand lọ so òyìn lè fún ọ ju eighteen thousand lọ ó sì ti parí iṣẹ́ fún un wọ́n ti ní agreement tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ní ara sísítẹ́ àwọn ọmọ tí wọ́n máa ń ṣe náà tó mú wọ́n ní wàlá tẹ́bùkọ́sùn náà sa àṣìyá àbù àwọn ẹ̀wọ̀n àwọn ènìyàn tẹ́ ẹ ti parí ẹ̀ tẹ́ ẹ ti jọ ṣàdéhùn ẹ ti jọ lágbìmẹ̀ntì orí nǹkan pé nǹkan lẹ́yìn kò bá wà gbọ́ kò sí dọ́kàn kò sí dọ́kàn owó àtọ́lọ́run ló jẹkù kó wáyé pé lẹ́yìn ìgbàdàn wa bọ́ ṣiṣẹ́ tán kó wáyé pé o lè fún lówó tuntun máa ẹ̀ tó bá bọ́ ẹrù wa láti Bódìjà tó bọ́ ọrù délé tó ní wáyé pé o tún di owó rẹ̀ kù ọgbọ̀dọ̀ dín kù pẹ̀lú bá ti báyìí ṣiṣẹ́ tán yẹn ọgbọ̀dọ̀ dín owó rẹ̀ kù wọ́n ní àṣì ah, táwọn ṣe ni pé tán wọ́n lè jọ ti lágrímẹ́ntì tẹ́lẹ̀ pé tí ó máa san nìyí wọ́n lọ́wọ́ àmì sísun ọbẹ̀ wọ́n tàbí kọ́ sùn náà ṣàṣẹ àwọn náà. wọ́lá tààtà òfin láròdì mú sídi. lẹ́yìn wọn gbaná rárá nǹkan tí wọ́n tún ń ṣe náà ni pé kọ́tíwù tọ̀rík wọn a máa lọ dáhùn èèyàn lọ́nà lọ́nà lọ́gbọ́n wọ́lá tààtà òfin láròdì mú sídi. iṣẹ́ ká lọ dáyàn lọ́nà tí bá kọjá àbọ̀ ká lọ dá lọ́nà ká gbọ́jà lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ bí ọjà bí ọjà bí ọjà làwọn èèyàn sọ àìbù ń so wọ́n tún lọ dá yàn lọ́nà wọ́n ó gba ọjà lọ́wọ́ ẹ̀ kí wọ́n lè bá kí wọ́n lè bá jèrè sọ́wọ́n ni wà látara sẹ́wọ̀n fìlà abdi mufsidi ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má balẹ̀ lé ọlọ́wọ́n ọba jẹ́ ká máa dá yàn lọ́nà ká lọ gba tó ń kó bọ̀ ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ lẹ́tẹ́gbẹ́ má balẹ̀ ẹ yẹ ẹ bẹ̀rù ọlọ́run ẹtẹ wàtákù lẹ́dí kọ̀lákọ̀kùn ọlọ́run ọlọ́ọ̀ni ẹ bẹ̀rù ló ṣe pé òun ló dá yín tí bá yín sọ̀rọ̀ yín tó ló dá yín rẹ̀ wọ́n lè látàlẹ̀ gbogbo àwọn tẹ́lifíṣàn ti ṣáájú lọ gbogbo àwọn ti ṣáájú lọ yẹn náà ló dá wọn tó tún wọn ó ọba sọba tó jẹ́ tó bá jẹ́ tó jẹ́ olùdẹ́dà òun náà ni jẹ́ pé tí bá ń bá yàn sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ tẹ̀lé tó jẹ́ ọba tẹ̀lé yóò fi yà jẹyàn nam. kọlu ìnàmà àǹtàmínàl musahari. ẹ̀rí gbólóhùn tí ó jáde lẹ́nu wọn gbólóhùn táwọn yòókù náà ti máa ń sọ ọ́ bọ̀ òun náà ló jáde lẹ́nu wọn yí pé ìwọ yìí ó ìnàmà àǹtàmínàl musahari wọ́n ti fi náà kan ara rẹ̀ so ohun mọ tó ń ṣe mọ lójú kọ́ ọ máa sọ ohun tó ń sọ yẹn so ohun mọ tó ń ṣe mọ o ti yójú ni o jẹ ọmọ tó ń ṣe mọ so wọ́n ní minal musahari so wọ́n ní ọjọ́ kan náà àwọn tó ṣe wípé idán ti mú ní ara tó yẹ lójú kọ́ oh, ọ máa ṣe báwọn àfihàn àfihàn àwọn afáwọn tẹ́pẹ́sì náà sọ pé ọjọ́ kan náà ah, àwọn ẹ̀dá ọlọ́wọ̀n ọba àtúntúmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà náà. wàmọ́ àǹtà ìlà bàṣàrùn àwọn náà tún sọ̀rọ̀ ọ̀dá tó ṣáájú wọn sọ̀rọ̀ pé wà máa ń ta ilà abasharu mẹsìlúnà ìwọ náà ò jẹ́ nǹkan kan ju pé ah, báwa náà ti ní àlòtí ní abala bí wa ní ọ ẹ̀kọ́ náà bóyá lómi tó jẹ́ màláìka àbẹ́ lómi tó jẹ́ kiri náà. wáyé wà ní tó wà mẹ́rin ni pé dájúdájú lòun tó gbé láàmù kan tó wọn wájú onímọ̀ sàlàyé fún wa pé dájúdájú ò nàzúnúkà mí nǹkan táwọn wò ń pa rẹ̀ ni pé ọjọ́ kan náà àwọn òpùrọ̀ òun rọ ni ọba ti ń wọ yìí so kò sí èméjì bẹ́ẹ̀ so a mọ̀ pé ọjọ́ kan náà àwọn òpùrọ̀ so wọ́n ń ṣàlàyé lé pé ànábí ọlọ́run bá wọ́n pè ní onírọ́ kẹ́bí àti máa pe àwọn ànábí ọlọ́run bá náà tó ṣáájú lọ so èyí ká káyà kankan wá dúró náà. فاسقط علينا كسفا من السماء إن كنت so àwọn tí wọ́n jẹ́ àwọn tí ọlọ́run bá fẹ́ ṣàlàyé wọn fún wa yìí àwọn èèyàn Ṣuaib alayhi salatu wassalam so àwọn èèyàn rẹ̀ yìí àwọn fún ara wọn ni wọ́n sọ orú ìyàtọ̀ ọlọ́run bó fi jẹ àwọn. àwọn náà ni wọ́n ọlọ́run ọba faskit aleyna kisafan mina sama so bẹ́lọ́hún kó o jábọ́ lé wa lórí kisafan afẹ́ kó o jábọ́ kó o gé lé wa lórí kisafan mina sama ẹ̀gígé kan lójú sánmà àti sáwọn ọlọ́ba sì ti kí àwọn ti náà gẹ́gẹ́ bá ti mọ̀ sàlàyé lọ́la ọlọ́run afẹ́ kí ègìgé kan wá láti sánmọ̀ ó pé ní ó jẹ́ ìyá fáwọn inkun tàbí náà sọ̀dìkì tó bá yé lódodo. so báwọn eléyìí tí wọ́n ti bẹ́ẹ̀ lọ́rùn nìyẹn pé àwọn afẹ́ kí àwọn wá ládójú sánmọ̀ wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ bàbẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn anásíà sálàm ní gbòòrò mọ́kà náà àwọn náà bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run bá ti lóhùn ṣetán àti pẹ̀yìn rẹ hmm. ṣùgbọ́n àwọn eléyìí ọlọ́run bá ti náà ti pa àwọn rẹ ọlọ́run bá mú nǹkan wá fún wọn láti sánmọ̀ àwọn náà béèrè irú ẹ̀ lọ́wọ́ ànàbísí àṣàlám ọlọ́ba ní ọ̀rọ̀ àti ìṣètò àti pẹ̀yìn rẹ̀ ni ẹ máa kú lẹ́yọ kọ̀ọ̀kan tí ni ogunnu kẹ kú sógunnu kẹ kú sórí bẹ́ẹ̀dì tó bá ti ẹ padà wá jẹ́ àrílọ́dọ̀ ọlọ́run ọba so eléyìí nìkan tẹ́ pé ọlọ́run bá ń sàlàyé fún wa nípa ànábì Ṣuaib so a tún máa kọ̀ntínú ọ̀rẹ́ àtàwọn èèyàn rẹ̀ báwọn náà ti gbà àdìbọ́ ọlọ́run bá ti fi ìyà jẹ wọ́n kí ọlọ́run bá kọ́ wọ́n fi ìyà jẹ nìkọ̀ọ̀kan wọn so ètí agbọ́kọ̀lọ́jẹ́ kó ṣe wá ní àǹfààní kọ́lọ́jẹ́ kó wúlò fún wa subhanaka Allahumma wa bihamdik ìṣọ́lọ́ láìla ilá astagfirullah àwọn àtúnyẹ̀lẹ̀. so alhamdulilayi mi wọ́n ń béèrè question nípa wípé eh, àwọn kan máa ń ra ọjà ìgbà tí wọ́n bá gbé ọjà délé wọ́n padà sọ pé ọjà yẹn ò dáa wọ́n padà wá gbé lọ sí ọ̀dọ̀ ẹ̀tún ara ọjà ní ọ̀dọ̀ rẹ̀ nǹkan tí Islam wà ní pé albayyi'ani bil khiyar ìlàdí sọ́bìtì múlẹ̀ òun náà ni pé àwọn méjèèjì tiẹ̀ tó fẹ́ ra ọjà tiẹ̀ tó fẹ́ tajà wọ́n gbọ́dọ̀ jọ parí ọ̀rọ̀ lórí ọjà yẹn kí wọ́n tó kú lọ́dọ̀ ara wọn wọ́n jọ parí ọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́ bá ti parí ọ̀rọ̀ lórí ẹ̀ so ọ̀rọ̀ tí wọ́n parí ọ̀rọ̀ lé lórí yẹn la máa ṣiṣẹ́ lórí lẹ́yìn ìgbà tí ṣùgbọ́n mi àbẹ́ pé mo gbọ́jà yìí lọ òun kò ní bàjẹ́ títí ó fi di ọdún kan òun tó wá báyìí lọ́dún fọ́dún ọdún kan gbé padà wá ọ̀rọ̀ tí wọ́n parí ọ̀rọ̀ lé lórí nìyẹn àwọn náà ní ọ̀rọ̀ yẹn àwọn olè ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ sọ̀rọ̀ tí wọ́n á jọ sọ láàrin ara àwọn yẹn lámọ̀ gbé àlámọ̀rí lé lórí so olóbi jẹ́ pé ẹni tó bá fẹ́ rajà yóò béèrè dáadáa ṣé ti bá gbé ọjà ìdílé ṣe mo lè dá padà tí ò bá dá so ara àwọn kan yóò dẹ̀ tẹ́sì ọjà yẹn ọjọ́ pé èèyàn kéré kájú kọ́ ọ pé wọ́n má tẹ́sì ọjà fún un so tó bá yọ pé o gbé gbé o fẹ́ gbé pé mọ̀wùlẹ̀ tẹ́sì ẹ̀ o ti tẹ́ mi lọ́rùn n wọ́n lọ sọ bẹ́ẹ̀ so olóbi jẹ́ pé bìlìkìyàrì yẹn gbọ́dọ̀ wà tí wọ́n dá ṣe kìyàrí yẹn ní wọ́n gbọ́dọ̀ adájọ́ mùsùlùmí nǹkan dájọ́ parí ẹ̀ lórí yẹn ni ó ti di tèèyàn nu so ọjà islam nínú ìlú islam wọ́n ṣàlàyé fáwọn tó fẹ́ tajà yìí pé gbèrè gbogbo nǹkan tó nídìí lọ́wọ́ ẹ̀ nìyẹn ká sọ pé model tó fẹ́ ni twenty model ẹni wá pè ní twenty fún ẹ wá dénúlé wá sí wá rí eighteen bẹ́ẹ̀ ó padà model tó a pè ní twenty gbàdúmọdélé eighteen ni mo bá so ọlẹ́tọ̀ àti dàpadà so àwọn nǹkan tẹ́ parí àwọn nǹkan tẹ́ wọn lè parí ọjà yìí lórí nǹkan tó wà mújúmọ́ ni èèyàn kan sọ pé tẹ́ parí ọjà yìí lórí láà máa sọ yìí lórí so. bí àwọn àdúgbò ní sí bẹ́ẹ̀ yẹn tó lọ pé price ló wá yàtọ̀ wá ní ọ̀tọ̀ ní etí lágbájá. èèyàn gbọ́dọ̀ sọ pé pé òun ra ọjà ní thirty naira ń bì òun ara ẹnìkan ní fifty naira níbẹ̀ èèyàn wá ní pé kí wọ́n lọ bọ́ọ̀n dá ọjà yẹn padà èèyàn lè ṣe bẹ́ẹ̀ kò sí agreement yẹn lórí ọlọ́dọ̀ àwọn méjèèjì èmi nìyẹn kò sí agreement yẹn lórí pé kí ni ọjà dẹ́wọ́n máa ń ń gbà mí yàtọ̀ síra wọn òyìnbó ìdẹ́ni ìdàtí ọ yàtọ̀ ìdẹ́ni ìdàtí ọ yàtọ̀ so ó máa ń yàtọ̀ sí ara wọn gbà mí wọn lẹ́gbẹ́ wọ́n yàtọ̀ yàtọ̀ wọ́n kọ́ ìtìjọ ní ó tún yàtọ̀ síra wọn wọn lẹ́nìkan wà ní gbági tí ń ta aṣọ aṣọ kankan náà tí ó jẹ́ aṣọ kankan náà tí wọ́n fẹ́ rà yóò rẹ̀ pé eléyìí iye tó ń fi sí pé wọ́n ta ni eléyìí òun yẹ̀sẹ̀ rẹ̀ léde ni iye tó ń sẹ́ra iye tó ń fi sí wọ́n ta ni wọ́n wà ní àwọn sàlàyé pé ìgbẹ́dọ̀ kan ní sàlàyé ni pé èwo lọ fẹ́ múnú méjèèjì ni kò sí pé quality ni quality làwọn méjèèjì ẹ̀kọ́ àwọn sàlàyé pé òun kọ́kọ́ ra eléyìí òun kò ní sàlàyé tẹ́lẹ̀ wa lọ tó eléyìí iye tó ń ta ni ẹ̀rọ ẹ̀kọ́ tí mo quality <laughs> ìṣèjì tó wà lọ́dọ̀ so àlàyé tẹ́ olówó tẹ́ bá dé béèrè àlàyé lọ́wọ́ ẹ̀ ṣé aṣọ tó dáa ni aṣọ tó dáa ni tí ó sì méjì mẹ́ so ilé tá a máa ń ṣe yẹn pé káwọn gbẹdẹ pa ara nǹkan kan níbì kan ara nǹkan á tún á dá padà tí ó bá sínú àwọn agreement àjọ ní ìyẹn ti rí lẹ́yìn lọ nìyẹn sọtọ pé èrè tí oníhòòhò fẹ́ jẹ ó ti ní tó gbọ́dọ̀ jẹ àbúrẹ́ pé ìjọba bá wá ń control price pé tó gbọ́dọ̀ jẹ ní káyọ̀ pé wá níbi à ìmọ̀ pé tíjọba ní kí wọ́n máa tà ní thirty naira wọ́n á tà fún fifty naira so ìyẹn ló dá padà báyẹn pẹ̀lú àwọn ọmọ jẹ bùbá so ọ̀rọ̀ bí ọ̀rọ̀ òun ti jẹ́ nìyẹn so ọ̀rọ̀ tí wọ́n tún béèrè lẹ́lẹ́kejì náà ni pé ọ̀rọ̀ nípa sí sálámà ibi tẹ́ ẹ̀ bá sálámà pé oṣóbìnrin dídá àwọn obìnrin tó wà ní ilé ọ̀yẹ́ pé ọ̀kẹ́ sálámà yẹn kàn sí general ní ìjẹ́kọ́ fẹ́ yẹn pé sálámà pé tán bá sálámà kò sí nǹkan tó burú pé kóbìnrin ó ṣe kí ni o kó dáhùn sálámà báyìí láti sálámà yẹn ó para máa lọ tiẹ̀ náà ni kò sí nǹkan náà fẹ́ ṣe sí i èèyàn gbọ́dọ̀ máa lọ́mọ challenge obìnrin pé wáyé tí ó dáhùn sálámà kò sínú wà tó dáa tó bá dẹ́rẹ́ nìkan rẹ pé kò dáhùn sálámà so imani tiẹ̀ tó ní ni pé kó wọn má ṣe kíni o imani tiẹ̀ tó ní òun náà ni pé kíni o kò dáhùn so ìdúró ló dáa ni pé àwọn àtàjẹ́ mùsùlùmí ká bára wa lò ká má máa sọ àwọn nǹkan kan dìjà mára wa lọ́wọ́ àwọn kan wà dé pé wọn ó gbàgbọ́ yé irú nísàn àyàn kan bèrè question lánàá pé ẹnìkan sọ pé tẹ̀síìrì pé kìnnìkan má bàa rẹ́ni bá ń jà rárá kàn wọ́n pé ẹ̀kọ́ báyìí kò yẹ pé bọ́ọ̀ náà máa wò ẹni yìí náà alakada kìtì inú ni àbẹ́yàn kan burúkú ni mọ́tò ṣe báyẹn àgbọ̀dọ̀ máa jẹ́ kí ìjà ó máa ṣe kí ni o kó máa lọ ní kíní so ìwọ́n sọ pé ìmọ̀ tí wọ́n ní ní àgbáyé tí wọ́n ní òlélé ìbáyìí so dẹ́ni ẹ bá lè fẹ́ rí ẹ̀rí kó lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n tún jó ní mímọ̀ mo béè lọ́wọ́ wọn lè sọ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so ẹni wà síbẹ̀ ẹ̀gbẹ́ wá pé kó wá dìjà pé ká máa rí àwọn èèyàn kan táwọn náà ń gbìyànjú máa fẹ́ ṣe ẹ̀sìn lẹ́gbẹ́ ẹlòmíì ló bẹ́ ṣẹ̀sì lẹ́gbẹ́ tí tó bá gbọ́ náà ni ó sá tẹ̀lé so nǹkan tó gbọ́ yẹn òun náà sọ pé òun fẹ́ náà ni òun tó gbọ́ náà sì ni so nǹkan tó kàn ní ni pé pẹ̀lú kí ni o pẹ̀lú díẹ̀ díẹ̀ àwọn iná mọ̀mọ́ lọ bá nàbí ogun ò tí ì yá ni à ẹjẹ́ àjọkùn jẹ́ àjọkùn sí ọ̀rọ̀ ni ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ̀ ní ìdè bíyà ni sìn ṣé ọlọ́run ọba ó sì ń pẹ̀tẹ̀ àwọn tó jẹ́ àwọn sọ̀ ábà ni pé kí wọ́n ṣe sùúrù tọ́pọ̀lọpọ̀ ti wòye pé à èwo mi ò rí sí eléjà ẹlòmíì kan lọ dá dúró pé nítorí ìṣọ́ ọlọ́wọ́ bá ń ṣe yìí ó ti ó ti ń pẹ́ jù gan pé à ah, màá bá náà bá wà lẹ́yìn wa rẹ ká máa ká máa ja kíní ìlọ náà ní kíní náà ní so a máa wáyé bẹ́ẹ̀ tẹ́gbẹ́ lomi ó tún fẹ́ sọ pé ah kí mọ́nì tó wọn kò tí sọ pé kíní yẹn kan ìdán ló bá ṣe kò ní ìdí pé kẹ́nìkan wa máa bàjá yìí pé àwọn eléyìí o àwọn eléyìí ah àwọn èsì kíní kan èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ rárá sọ àbọ̀dọ̀ máa gbọ́ra wáyé pé obìnrin tó bá gbọ́ yìí pé ó lè rò pé fìtínà pọ̀ míì wa, tẹ́gbẹ́ àwọn ẹ̀ pítínà wọn pọ̀ gan ẹ̀dígẹ́ náà tẹ́gbẹ́ tó yẹ ló fi ń ṣe báyẹn so all right pẹ̀lú kọ́ pàpà àwùjọ tó ń wà bí àwọn tó wà ń skul ní ìsìn tó dà pé àwọn tó ń wà tẹ́jú àwọn ẹ̀ pítínà wọn pọ̀ ẹ̀dígẹ́ náà ọgbẹ́ ẹ̀rọ ni wọ́n ń dá so ó lè ṣe bẹ́ẹ̀ àwọn nìkíní kò sí àwọn kan náà irú ẹ̀rọ àwọn ìṣesí kan wà pàpọ̀ kí tẹ̀yàn bá Royal táwọn nǹkan yẹn ìyẹn tó wà kó lè gbogbo ló ń ta òun ti jèrè ìyókù tó wá kó kàn sọ́ọ̀rọ̀ ẹ̀mí tẹ́tẹ́ náírà sísì ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ sáà mo ti gbọ́ orí kẹtẹ́nìkan sọ yìí pé rọ́dù sálámà pé òfin ṣe wájú dẹ̀ ṣe wájú ni àdúgbò ṣe wájú. nam kí o sálámà gangan o náà ní sunna kí o dábàlà gangan ní wájú wájú ni rọ́dù sálámà so nínú ẹ̀sìn tí ó ṣe méjì mẹ́rin so. ìtẹ́yìn sọ yẹn kò sí nǹkan tó lówó lè ṣe fúnra rẹ̀ ìyẹn lè nǹkan twenty naira wà kó ní tẹ́tẹ́ náírà ló fẹ́ máa fún fẹ́ sánú àwọn lè rò pé òun ti ń tà bọ̀ ẹgbẹ́ òun tẹ̀ tó fẹ́ sánú àwọn dáadáa ló ṣe ọlọ́run lè san dáadáa tó ṣe kò kò sí lónìí àti kò wọn mu kò sí ó lè wo bẹ́ẹ̀ ó yẹ lè lọ́wọ́ kó lọ́gọ́ bẹ́ẹ̀ máa ta ní seventy seventy naira àdúrà rà ní eighty naira lánàá wà gbọ́dọ̀ padà dé pé ah ẹbí sẹ́wọ́n kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá ní tó wẹ́ ní ẹni yẹn ó fẹ́ ó lè gbọ́ wáàsí ó ní bẹ́ẹ̀ ṣe dáadáa ó lè dá ó lè dín wálẹ̀ so kò sí ló kẹ́yìn pẹ̀lú ọjà tó fẹ́ àdéhùn ẹgbẹ́ ìjọ ṣe ní ìsinmi àdébẹ́ tajà nìkan náà lábẹ́ mọ́ kégbé wọn o kí wọ́n kàn ọgbẹ́ lùgbọ́ wá wálẹ̀ so kò àdégbàrú eléyìí kọ́lọ̀ kó tọ́ wa sọ́nà. a gbọ́dọ̀ wẹ́ nǹkan náà kàlẹ́ sọ náà ni pé tó dáa jù fáwọn tó fẹ́ ta ọjà òun náà ni pé kí wọ́n bẹ̀rù ọlọ́run pẹ̀lú ọjà tó wọ́n fẹ́ ta ẹni tó bá ra ọjà ní thirty naira kó gbìyànjú kó mọ̀jọ́ ju sixty naira lọ́dọ̀ wáyé kó wá fẹ́ jèrè tá a rí ní èrè tó ti jẹ́ iye èrè yẹn gangan iye tó ra ọjà yẹn gangan ọ̀ torí pé ó lè rà ní thirty naira kó jẹ́ pé gbogbo owó tí ò fi gbé débi gbogbo tẹ́ni tí wọ́n mí ni pé gbogbo owó tó sí pọ̀ tí ọjà yẹn fi di nǹkan tó gbé lẹ̀ẹ́lẹ̀ kó mọ̀jọ́ kó ju irú ẹ̀ náà lọ tó bá kó wá fẹ́ jèrè jù so ó máa ń dáa jù kí báwọn apá ti sọ èèyàn ní kọjá àlàjù báyẹn so kó wà láàrin ibẹ̀yẹ sí iye tó fi ṣèké nìyẹn so ó máa dáa báyìí ju pé kó wá jẹ́ pé yóò wá máa jẹ èrè tí ó jẹ́ pé ó ti kọjá àlà ẹ̀dọ́ ra ní thirty naira tó wá fẹ́ tà ní three hundred naira tó pọ̀ jù so ó ń fi nira ní àwọn èèyàn tó wà nínú so kọ́lọ́mọ́ fi nira ní ẹ̀dọ́ wọn. nígbà tá à ń bá tẹ̀ sí rò lọ àwọn ẹ̀sà ìgbé àwọn tí wọ́n máa pé tí wọ́n bá mú wọn ẹni tó ṣe fáìlì àti mọ̀fóòlù kan ọkọ̀ àwọn méjèèjì tó wáyé pọ́n àwọn fáìlì yẹn wá fọ́ọ̀sì mọ̀fóòlù yẹn gan kí ni ìdájọ́ tiẹ̀ lẹ́yìn níbi àwọn àṣàbò láyìíká yẹn wọ́n yọ amsọ́tò bọ́ síbi ibẹ̀ kú kí ló fà sáwọn náà nínú ẹsẹ̀ bẹ́ẹ̀. sọ̀rọ̀ ní ọ̀rẹ́ àmì aláàkọ́ tí wọ́n kọ́ béèrè òun náà ni pé wọ́n ní kí wọ́n pa ẹnì kìíní àti ẹnì kejì gbogbo ẹni máa fọ́ọ̀sì nínú ẹ̀sìn tá a bá fi lè rí i pé wọ́n mú ẹni lágídí ṣe nǹkan ni nínú ẹ̀sìn kò sí nǹkan ọ ti bọ́ọ̀lẹ̀ nínú ẹ̀sìn nìyẹn ṣùgbọ́n kó tó lè mú yẹn lágídí ṣe àwọn kan yẹn a máa rá àwọn kan tí ó sọ pé wọ́n mú lágídí ni tẹ́bí yẹn bá lè rí yẹn kò sí nǹkan tó burú nílé pé pé wọ́n bá náà ti rí kó fẹ́ nìyẹn lẹ̀ mọ̀lá pé wọn ò rí nǹkan tó kò sí tó bojú hàn bẹ́ẹ̀ ó gbé àwọn méjèèjì òun ni wọ́n jẹ́ kíni o bẹ́ẹ̀ ni wọ́n kó lẹ́rú nísìn àwọn tán kó lẹ́rú àwọn tán mú bàbá àwọn tán lọ bá lájọṣepọ̀ nínú ìlú tẹ́kọ̀ọ́ àwọn bí àwọn tẹ́jà àwọn bí àwọn eh, àwọn sójà sọ pé wọ́n mú wọn kí wọ́n bá bá wọn lájọṣepọ̀ so kò sí nǹkan tó ṣe pẹ̀lú eléyìí so àwọn eléyìí àwọn pé wọ́n fọ́ọ̀sì wọn agbọ́dọ̀ àwọn kọ̀ nígbà tó sọ pé wọ́n fọ́ọ̀sì wọn so ẹ̀sìn òní ní pé kí wọ́n parọ́ ẹni bẹ́ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ni pé nínú tẹ̀síìrì gẹ́gẹ́ bí àwọn afáàdì sàrà ni pé eh, bí wọ́n ti kọ Quran yìí sílẹ̀ áàtù eh, kan ni tó jẹ́ áàtù Usmani tó yàtọ̀ sí alakọ́tù alakọ́tù aladizi. Al so alikọ́tù usmani onabi pẹ̀lú jẹ́ náà fẹ́ kọ sọ láti gbà mí wọ́n kọ wá fa alif sórí ẹ̀ báyìí so alif yẹn lọ́dọ̀ ẹ̀ pé alif mọ̀dì ló túmọ̀ sí tó jẹ́ asọ̀láàtù so bí wọ́n ti máa ń kọ nǹkan bí wọ́n ti bá yẹn kíkọ yẹn náà ní gbogbo kòrán tí wọ́n kọ ló wà títí dídò ní olónìí so àlẹ́ àyíká yẹn bó ti wà ní wọ́n ti yọ amúdátù wọ́n sì ní wọ́n dẹ̀ yọ kó bẹ́ẹ̀ náà nìyẹn ló yẹ pé nígbà míì ẹ rí ẹ rí ẹ ẹ máa rí wọ́sálẹ̀ àbí nǹkan wọ́sálẹ̀ sáàlà tó bá di amúrù nínú kùránì ẹ máa bá ń gbà mí tó yẹ pé ẹ máa bá wasal ẹ ní rí amúsàtú wọ́sílì níwájú nínú kúránì kùránì tẹ́kẹ́ amúsàtú wọ́sílì ò ní sí ẹ̀bà mi ẹ̀dẹ̀ bá amúsàtú wọ́sílì ẹ̀dẹ̀ bá ní ìwájú so kò yẹ pé amúsàtú wọ́sílì alakọ́tù alẹ́ usmani ni pé àátù yẹn ni wọ́n standardize láyé usmani bí o ti jẹ́ pé bàtàwọn náà ń bọ̀ láyé ìjọ náà fẹ́ kọ ayé wọ́n kọ ayé lọ́dẹ̀ pé ní ayé gbàdúrà wọn ni kí wọ́n máa yọ ayé yẹn kó wa ni ayé wọ́n dẹ̀ pè é ayé ni wọ́n máa pè bẹ́ẹ̀ wọ́n di pé sáìnì kan wà lẹ́nu ní abẹ́ ààyàn náà fi máa ṣe náà fi báyìí ṣùgbọ́n wọ́n padà sọ́ di kí ni o ayé so writing yẹn ó ń develop ní ẹgbẹ́ kọ̀ọ̀kan ó ń lọ síwájú bẹ́tì àwọn afáwọn ni pé èyí tí wọ́n fẹ́ fi kọ kùránì kó jẹ́ pé dòdò àlàyé àwọn khalifa ìgbà náà sọ pé àlékún mi sunnati wa sunnati khulafa rashidin tẹ́ a fẹ́ da kọ́lẹ̀lẹ̀ pẹ̀lú ní ọwọ́ wọn fi alifu alam sí àṣẹ abẹ́lẹ̀ ayika ni wọ́n máa gbé so. Now so gbogbo eléyìí kò sí nǹkan tí a fẹ́ dànù àwọn eléyìí nìkìní ẹni tó ní nǹkan yẹn òun lọ́mọ nǹkan tí òun fẹ́ ṣe níbẹ̀ nǹkan tá a kàn mọ́ ni pé ẹni yẹn ṣe jàǹbá rẹ̀ ó rẹ̀ ti lẹ́tọ̀ọ́ àti jẹ́ pé ìjàǹbá tó ṣe yẹn kó gbà lálẹ́ kìámà àbí kó gbà láyé nǹkan lọ́wọ́ dáa ni pé kó mọ̀ tó fowó wa rẹ̀ wéṣì kó gba owó tọ́lọ́run tó fún yẹn kó ẹgbẹ́ ìjókòó ni owó máa gbà ní kíni o ní alẹ́ kìámà so èmi tẹ́mi rò pé ipò wọn náà ṣe láyé kó sàfi sùúrù ṣe pẹ̀pẹ́ dábàá ló fẹ́ gbẹ̀tọ̀ ńgbà mi ó tún lè lọ di pé yóò tún wá ṣe lọ́wọ́n ọba ẹlòmíì lè fẹ́ gbẹ̀tọ̀ lọ́wọ́ yẹn yóò tún wá padà ṣe ọlọ́wọ́n ọba nítorí wọn fẹ́ gbà yẹn gẹ́gẹ́ ẹ̀ṣẹ̀ tó tún wá ṣe tún wá tóbi ju nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹni yẹn gangan lọ ló dájú náà ni pé kéèyàn máa fà yàn pé ọlọ́wọ́n bá ti ọlọ́wọ́n mọ̀ pé nǹkan dájọ́ sàdé nǹkan lélẹ́yìí ṣùgbọ́n ọlọ́wọ́n bá mọ̀ bí ó ti bá mi gbà ní ọwọ́ rẹ̀. nígbà táwọn èèyàn wá gbọ́ dá wà ìpè ṣé èèyàn lè pèrè èèyàn ní àmínù fún wọn ìgbàdà kan lè sọ náà ní wípé àwọn sípà wà àtẹ̀jẹ́ wípé ó dáa tẹ́ pé ọ̀dà kọ́mọ èèyàn máa wò wípé òun náà jẹ́ kan lára àwọn tó jẹ́ pé ó wà bẹ̀ kọ́ lódodo nísìn ara sípà tó dáa náà ni tẹ́wọ́ yẹ kí wọ́n máa ṣàfihàn sí ara pé olódodo ni mí o mi ò kí ń ṣe onírọ́ o ẹni ṣe fọkàn tán ni mi ò mi ò kí ń ṣe onírọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pé kéèyàn ó ṣàfitì irú àwọn nǹkan bẹ́ẹ̀ sí ara èèyàn so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá ti di pé kéèyàn ó ṣàfitì rẹ̀ kéèyàn bẹ́ẹ̀ kéèyàn kéèyàn ká máa pera wọn pé olódodo ni mí kíní kan ni mí kéèyàn máa sáà máa ṣàlàyé fún àwọn èèyàn yìí pé àwọn kan tí mò ń sọ fún ọ yìí ó òdodo ni o ìdẹ̀fín kankan kún mi ìdí kankan kún bẹ́ẹ̀ ṣùgbọ́n àbá tó ní kí n sọ náà nìyẹn ṣùgbọ́n ìkọ̀sí ìgbà wo tó burú kí n sọ pé èmi tẹ́ ń wò yìí o ọ̀kan mo mọ̀ pé ọ̀kan náà àwọn olódodo ni mí èmi tẹ́ ń wò mọ̀ pé inú àwọn tó ṣe fọkàn ò ní mí so ó wà bẹ́ẹ̀ torí pé ànábì ọlọ́run bá Yusuf fún ara ẹ̀ ló sọ fún ọba nígbà tó fẹ́ fún ní oyè kan ẹgẹ́ ni wọ́n sọ fún pé fún mi ní oyè báyìí so ó sọ fún pé tí kò fún òun nìyí pé òun mọ̀ pé òun ṣe kí ni o òun jẹ́ kan náà tó ṣe fi ọkàn tán so kò sí nǹkan tó burú ní eléyìí náà pé wọ́n ní àǹfààní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tẹ́ bá rí pé wọ́n fẹ́ yẹn nìkan fún kankan tẹ́ bá rẹ̀ pé mo lè áńdù kíní yẹn dáadáa yẹn lè béèrè ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kì í pé yẹn béèrè kíní pé màá dìsí màá dìsí kíní dáadáa bẹ́ẹ̀ bá béèrè náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ rárá so tó bá dé lẹ́nu tó bá kó bá lẹ́tọ̀ọ́ pẹ̀lú abẹ́ gbé fẹ́ lómi tí ò dáa ó lẹ́tọ̀ọ́ pé kéèyàn ó so lẹ́yìn wọ́n gbà náà wọ́n béèrè yìí pé eléyìí máa sábà ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n sọ yẹn pé èèyàn kan lọ ta nǹkan torí ẹnìkan ó wá fún ní ó wá fún ní owó àwọn ìwọ̀n pé àyàn ti gọ̀ àmọ́ràn ẹ̀tọ́ wọn máa àti àwọn ọ̀dọ́ pé wọ́n á tọrọ owó tẹ́gbẹ́ àsẹ́ni tó wá tọrọ owó yìí tó kẹ́lẹ́ òní pọ́blẹ́mù kan tàbí wọn gbà ẹ̀tọ́ ní pọ́blẹ́mù táwọn ń bá lọ káàkiri táwọn ń gba owó káàkiri táwọn tó kó owó rẹ̀ táwọn kò fún táwọn padà rí pé ẹni yìí ò ni ò irọ́ ní padà tó tún wá tún níjọ́ mi tàbí àtọ́tún ààrẹ bó kankan amádùúgbò kan jọ́ mi tàbí àgbà àtún àtún ọkùnrin irú tó tún sọ́njú ló tún wá sọ́njú náà ní sinmi so eléyìí èèyàn ti ṣe rere déyàn fẹ́ èèyàn ti ṣe dára déyàn fẹ́ ṣe kéèyàn má wulẹ̀ wù ẹ̀yìn pé nǹkan tó ń ṣe yẹn òun so ibi yàrá lè tún àṣírí rẹ̀ náà kéèyàn má dasí rẹ̀ kó pílẹ̀ kó má dasí rẹ̀ bẹ́ẹ̀ kó tún wá lẹ́yìn bá lọ bá lẹ́yìn ìgbà tó fẹ́ kú òun bẹ́ẹ̀ lọ bá pé nǹkan tó ṣe ń ṣe yóò dáa tí o tún máa wà bẹ́tà ju pé kéèyàn tún tú àṣírí ẹ̀ gan ní gbangba lọ. tètè bá ní ọ̀rẹ́ téèyàn fẹ́ ta ẹni ẹ̀kọ́ lèèyàn fẹ́ tọrẹ fún ọlọ́run èèyàn fẹ́ tọrẹ fún èèyàn lè tọrẹ yẹn kéèyàn wò pé ibi tó yẹ kí n tọrẹ sí nìyí kéèyàn pé ẹnìyàn wá ní kèsì tọrẹ fún bẹ́ẹ̀ lọ́dún tó pé ibi tọrẹ sí ni bẹ́ẹ̀ lọ́wọ́ mo ti gbà lọ́wọ́ èèyàn pé ibi tẹ́ kí èèyàn tọrẹ sí lèèyàn tọrẹ sí èyí ó dẹ̀ lẹ́sàn yẹn wájú ọlọ́run ṣe ní àtọrẹ yẹn fún gangan kọ́ lè kọ́ ló lọ rẹ kó ló fẹ́ sàn yẹn lẹ́sàn ọlọ́run fẹ́ sàn yẹn lẹ́sàn lẹ́gbẹ̀ẹ́ kò ní kí èèyàn banújẹ́ kankan lórí téèyàn ṣe rárá mo ti ṣe téèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ ìṣesí àwọn èèyàn ni pé àfẹ́ banújẹ́ díẹ̀ tá a bá banújẹ́ yẹn tá a bá ti sọ jáde tá a dẹ̀ wu níwà ọlọ́run kò ní fi bí wà rárá so ọlọ́run bá ní gbogbo ẹ̀ bá ti ronú ẹ̀mí tẹ́ ẹ̀ bá ti sọ jáde tẹ́ ẹ̀ dẹ̀ wu níwà ọlọ́run kò ní fi bí. ìyàtọ̀ ẹni tó fún yàn ní gift òun tiẹ̀ kò ní kankan nínú ẹ̀sìn ẹni tó ṣe sọ́dákọ̀ òun ní ti tiẹ̀ ó máa gba aláàdá wájú ọlọ́run kóun ṣe sọ́dákọ̀ bẹ́ẹ̀ ló bá fún yàn ní gift ó kàn ṣe nǹkan tó wà mú báwù náà ń pè ní gift nǹkan tó kàn lẹ́tọ̀ọ́ pé fún yàn ní gift pé bóyá kábílẹ̀ máa nífẹ̀ẹ́ ara wa sí pé tó bá pè nísìnyí báyìí pé Ramadan dé nísìnyí àwọn èèyàn máa sábà fún yàn ní gift bẹ́ẹ̀ kó fún yàn ní mílìkì ni o ọ̀rọ̀ ni kó pè é pé sọ́dá kọ́ ló ń fẹ́ ṣe ọ̀rọ̀ ni kó fún yàn ní gift gift yẹn ni pé a fi ń wá ìfẹ́ láàrin ara wa kéke ẹ̀mí kémi náà rí kẹ́ni yóò nífẹ̀ẹ́ mi kémi náà ò nífẹ̀ẹ́ rẹ̀ sí pé ah dáadáa tájọ́ ń ṣe láàrin ara tá a bá fi àníyàn gidi ṣe àgbàlada nǹkan náà fà sọ ni pé ká fúnra wa ní gift yẹn mùbáhù ni ẹgẹ́ ni mùbáhù ni so nǹkan tó yẹ pé kí ni o tó jẹ́ nǹkan tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ ni ṣùgbọ́n sọ́dákọ̀ lọ́gán nǹkan lọ́wọ́ bá sọ pé kí ni o ọlọ́wọ́ bá pè wá ní mustahabu ni téèyàn bá ṣe zakati ni wajib so sọdakọ ni mustahabu so ìmọ̀ fúnni ní ẹ̀bùn oníkí ni o bá kúrò so olóòní sọdakọ náà ni pé ẹni wọ́n fẹ́ ṣe sọdakọ ó yàtọ̀ pé mo fẹ́ ṣe sọdakọ nísìnyí báyìí sọdakọ sàárà ni mo fẹ́ ṣe so sàárà yẹn yẹn máa àtàṣe máa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nígbà míì pé bẹ́ẹ̀ eh, ẹni tí ó bá yẹ sọ́dákọ̀ ní ìsìn báyìí ó ṣe é ó lè fi bẹ lọ́hùn sọ́dákọ̀ ó lè jẹ́ pé ó ní kankan tó jẹ́ pé ó ṣe àtàṣe ẹ̀mọ́ tó yẹ kó fi tó fi ṣe níwájú ọlọ́run bá pé mo ṣe sọ́dákọ̀ yìí fún ọlọ́run bá bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe dáadáa fún ní oore ọlọ́run fún ní ọmọ àdéhùn ṣe sọ́dákọ̀ fọlọ́run so gbogbo àwọn gádà bá ti pẹ̀rọ ẹran ní ìsìn bá ti pẹ̀rọ ọmọ sọ́dákọ̀ la fi ṣe fọ́ọ̀mù wa so sọ́dákọ̀ nìyẹn owó àwọn àtàzì bí ọlọ́run ṣe kankan fún tó jẹ́ owó rẹ tó fẹ́ dúpẹ́ rẹ̀ but àdíyà ní sẹ́ni kọ̀ọ̀yẹ́ pé bẹ́ẹ̀ dúpẹ́ òwe kankan so just to eh, màá gbà pé kí ìfẹ́ ó lè bá a mọ́ ọ̀nàbí ni ẹ máa fúnra yín ní ẹ̀bùn nítorí kẹ́ ẹ lè máa nífẹ̀ẹ́ ara yín èèyàn kàn máa fi eh, eh, sọ́dákọ̀ yìí ò fi create ìfẹ́ èèyàn fẹ́ fi gba nǹkan níwájú ọlọ́run ni sọ́dákọ̀ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run àdíyà nídìí nǹkan ṣe pẹ̀lú pé ẹni yẹn o mo ẹnikẹ́ni sẹ̀yìn tó fi jẹ́ pé obìnrin tá a bá fẹ́ fẹ́ ń gbà mí alẹ́ fún ní ẹ̀bùn ẹ̀bùn tá à ń fún obìnrin tá a fẹ́ fẹ́ náà ni pé kí ni o kí o tún lè jẹ́ kí ìfẹ́ yóò tún ṣe kí ni o kó tún lékún sí i ìwọ ẹgbẹ́ tó bá fẹ́ gba aládá ọ̀ gba aládá àbẹ́ kó bá ní àníyàn tó dáa tó tún yàtọ̀ mi àníyàn mẹ́wàá lábẹ́ mùbáhù tó yẹ pé yóò wá jẹ́ kí àníyàn ilé yóò wà ní tí yóò fi wá gbẹ̀sán mẹ́rin. lábẹ́ ọ̀rọ̀ mi aláwọ̀kọ́ ni ọkọ̀ béèrè náà ni pé nípa ìgbàgbé òun ni wọ́n kọ́ béèrè nípa rẹ̀ aláwọ̀kọ́ ni pé ọlọ́run ọba ìròyìn rẹ̀ ṣe ọba tí mo gbàgbé yàn tó fi jẹ́ pé àwọn afáwọn ní àkìdá pé ó Yorùbá pé ọlọ́run gbàgbé mi ti sàbí sọ ọlọ́run ọba gbàgbé nǹkan ọlọ́run gbàgbé ẹnì ọba inú ìròyìn ọba ni ọba rántí gbogbo nǹkan bá dá yányán kí ọlọ́run kan sọ pé ọlọ́run máa rántí mi sí rere ó wáá dáa ju yí pé kí ọlọ́run pé kọ́lọ́run gbàgbé òun lọ sọ̀bẹ̀ wà nù ṣe sí Yorùbá tó jẹ́ pé ká máa ṣàfitì ìgbàgbé sí ọ̀dọ̀ ọlọ́run nígbẹ́ àsìmọ̀ kọ́dọ̀ kó ṣàforíjì fún wa so lẹ́yìn wá gba náà ni pé adabu máa láì àsọba pé adabu máa láì ìmọ̀ ẹ̀lẹ́kọ́ pẹ̀lú ọlọ́run ọba ìmọ̀ bá ti jẹ́ nǹkan tó bá ti jẹ́ bíi nǹkan tó yẹ pé ọlọ́run ọba náà ní jẹ́ kí ṣètọ́nù lágbára láti lè jẹ́ ká gbàgbé nǹkan tó bá ti jẹ́ pé ó bá fẹ́ máa ní àbùkù nínú àdínkù nínú a máa ń ṣe àfitì nǹkan yẹn sọ́dọ̀ èṣù àbí ká ló mọ́ jíwìlù síbẹ̀ so a máa ń ṣe àfitì sọ́dọ̀ èṣù àbí ká ló kíni o àbí ká ló mọ́ jíwìlù síbẹ̀ so ló fi jẹ́ pé ah ló fi jẹ́ pé nínú Kùránì o wọ́n máa sọ pé eh, èṣù la máa ń ṣàfitì ẹ̀ sí ló jẹ́ pé nínú ehm, nínú Kùránì sá ló jẹ́ pé tí wọ́n máa ṣàfitì ẹ̀ sí náà ni pé kíni o èṣù ọ̀dọ́ kíni o àbí kí wọ́n lò ní mọ́jíwìlù sókè ẹni sinmi báyìí sòkun ó lò ní mọ́jú ulu so torí pé sífà nọ́ọ̀sù òun ni kí ni o òun ni kéèyàn gbàgbé nǹkan ọlọ́run bò kí ní sífà yẹn kéèyàn tún wá mú yẹn gbàgbé nǹkan ọlọ́run níwọ̀n máa mú yẹn gbàgbé nǹkan ṣùgbọ́n tó gbó jẹ́ sífà kan rẹ pé wọ́n àfisà wọ́n àti lò ní mọ́jú ulu àbí kó sábì tiẹ̀ sí èṣù àmọ́ àṣà ní ẹ̀rọ ilé àṣẹ ìtọ́ ẹ̀dígẹ́ rẹ̀ so ọlọ́run náà ló mú ṣe kí ní yẹn ṣùgbọ́n àwọn àṣà fi tiẹ̀ so àti fún aláwọ̀ àpèjúwe lẹ́nu gbàdá ṣe tẹ̀síìrì náà ní iwájú so lẹ́yìn wàgbà náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì so wọn náà lókè lẹ́yìn imam tó jẹ́ pé ẹni yẹn wá lọ jẹ́ tó ṣe pé ó lọ forí kalẹ̀ lẹ́yìn imam tó wáyé pé imam bá wà ní rúkú ó fẹ́ lọ rúkú yóò sáré dìde padà yóò bá mamu ní rúkú so kò tí ì sí kankan ló ti ṣe nínú irun rẹ̀ tó gbé mistake tó ṣe yẹn kò tí ì ní kankan ṣe nínú irun rẹ̀ mọ̀tọ́ wáyé pé ìmáàmù ti jẹ́ ẹ̀rọ yẹ pé ó ti ṣáájú ẹ̀ kúrò òdìgbò orí sókè kúrò òdìkò ní rúkù àwọn afáàgbà pẹ̀lú wáyé pé ó lè rúkù tí ó dẹ̀ tó bá mọ̀mù ní ìdúró yẹn so pé kò sí pé ó lè ṣe bẹ́ẹ̀ tí ó ti ju bí ẹyọ kan yẹn lọ so kó rúkú kó dẹ̀ bá mọ̀mù ní orí ìdúró kó ṣe kó dẹ̀ kó ṣe kó dẹ̀ bá mọ̀mù ẹ̀rọ ẹgbẹ́ wọn máa wáyé pé lọ forí kanlẹ̀ òun ti forí kanlẹ̀ ó kàn ó képe mọ́mọ́ ti ń bọ̀ lọ́kẹ́ lọ forí kanlẹ̀ nítorí náà ni kó yà àdó forí kanlẹ̀ rẹ̀ tó wà báwọn kó má wulẹ̀ ṣe kankan kó má pé rákà eléyìí ti kó nínú rákà tí òun kí so ló máa bá máa mú lọ bó ti ń bá máa mú lọ yẹn tó máa bá wa ti wá kírun tó yẹ wá yẹ kí rákà mí padà lẹ́yìn tó wá san bàtí lẹ́yìn ìgbà náà tó yẹ bó ti lérò kù. wọ́n bẹ̀rẹ̀ wípé ṣé ẹ lè ra ilé ètò jẹ́ pé sàárè wà ní ibẹ̀ àbí ilẹ̀ tí sàárè wà mẹ́ kò sí nǹkan tó ní kéèyàn ọmọ ra ilé tí sàárè wà mẹ́ àbí ilẹ̀ tí sàárè wà mẹ́ ẹni pé kéèyàn kàn ra kéèyàn wò lẹ́bù ẹ̀ lẹ́bù ẹ̀ ni so ibi náà bá sin òkú yẹn sí kéèyàn wò lẹ́bù ẹ̀ so tó bá yẹ pé yẹn bá dẹ̀ lè wú òkú yẹn kú mẹ́ téèyàn lọ sí síbu mi kò sí nǹkan tó burú mẹ́ nígbà bá yẹ kó di jẹ́ra téèyàn kó àwọn nǹkan tó wà mẹ́ téèyàn kú kú mẹ́ téèyàn dẹ̀ so tí wọ́n dìbà kò sí nǹkan tó burú mẹ́ pé ara ilẹ̀ so eléyìí sì kò sí nǹkan kan rárá pé ẹnìkan rábi tí sáré wa mẹ́ẹ̀ so wọ́n ṣàkọlé mo sọ pé dọ́gbẹ́ ni àwọn òjèlówó lọ́mọ ọmọ ẹ̀dẹ́fẹ́ lọ skul so ọmọ ẹlẹ́kọ́ lójú máa lọ so wọ́n rà lẹ́ náà ni àti sàárè tó bá fẹ́ wú yóò wú kó bẹ́ẹ̀ lọ́nà wọn fún òwú yóò fi àmì rẹ̀ bẹ́ẹ̀ tẹ́gbẹ́ àwọn òfin ni máa fi sàárè yẹn ṣe nǹkan kan tí wọ́n mọ̀ pé ibi tí sàárè wà nìyí so lẹ́yìn agbára ni pé àwọn tó ń sin òkú sílé nǹkan tá a bá lọ́dọ̀ wa níbí òun ni kíkà olùgbé ká máa ṣe òkú sí burial ground so ṣùgbọ́n tí nǹkan ọmọ ẹgbẹ́ tí nǹkan bá ti takora wọn nínú ẹ̀sìn nǹkan tí àṣà àti nǹkan tẹ̀sìn bá wọn ti takora wọn a máa find it difficult láti lè borí ẹ̀ lọ́dọ̀ àwọn haúsá nìsín kéèyàn ó sin òkú sí burial ground òun ni kíní yẹn ó ti yí mọ́ ó ti wọ́n ti bá lẹ̀lẹ̀ ó ti di gírí so kò lè wo wọn lè wé ẹnìkan lè kúkú wá ní pé ẹ máa bẹ sáré rẹ sẹgbẹ lé nílẹ̀ haúsá láíláí lóye pé bàtà débí gan wọn ibi kéèyàn ò ní ilé kó tóbi àwọn tán jẹ́ àwọn olówó wọn kọ́ ilé wọn ṣe gbogbo ẹ̀ wọn kò lè kọ́ ẹ tán kíyàwó ìwà máa ronú pé ibi tí wọ́n sì sí ní ibi ilé nìkan máa ó dùn pé tó bá ti kúrò yìí bẹ̀rẹ̀ grand wọn gbé lọ so tí àṣà àti ẹ̀sìn tó bá ti takora wọn kò sí ní difficulties ẹgbẹ́ ni sẹ́ máa ń pàdé bẹ́ẹ̀ àwọn ìnira oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ó máa ní àwọn èèyàn lá pé ah káwọn mọ̀ rí sáré tàbí mọ̀ rí ẹ̀dẹ̀lẹ̀ kí n má mọ̀ rí ojú orí bàbá mi kí n má ṣe kíní kan ìjọ dẹ̀ ń fà ní pé èèyàn padà máa ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ àyàn ń ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ tí wọ́n bá wáyé lé ọdún ó lọ mi sáré ó lè dáhùn ọmọ àwọn obìnrin àwọn ọmọ ọjọ́ ó ti ń sùn lọ́rùn o àwọn tí ń ṣẹlẹ̀ yìí kò sí kò kó máa wòran báwọn o ìdí ìṣẹ̀lẹ̀ yìí kó máa wòran o so gbogbo àwọn oríṣi kan báyẹn máa sábà wáyé so ojú orí yẹn Yorùbá ti kà sí pé ojú orí báwọn àwọn ọmọ fi búyàn ìgbẹ́ tí òun ojú orí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ lójú orí so kíní yẹn ni ó wá máa ní àwọn yẹn lá ẹgẹ́ náà yóò ní ọkọ la pé wò ó mọ bí ojú orí ìyàwó òun ìyàwó rí ìyàwó la pé wò ó ojú orí ọkọ so ó máa ń nira gẹ́ ẹ̀dígẹ́ ní sẹ́yìn so ó máa ń nira nǹkan tó yẹ bá kàn gbà ni pé tọ́ba ìpọ́nmọ́ kékeré ni kó gbé lọ jìnnàjìnnà kí ọmọ mọ̀ rí sàárè rẹ̀ ọ̀tán ẹgbẹ́ wọn bàbá àwọn oúnjẹ so nǹkan náà ní àṣà yẹn ló wá ní wàhálà pẹ̀lú wa lẹ́gbẹ̀ẹ́ náà làwọn tán já àwọn àfáà bá bàtà àwọn àfáà ti wá bá ìgbà tí mọ̀ wà ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ń lọ àánísí ni ẹ̀dígbà ní sẹ́yìn kò sí èméjì inú eléyìí pé àwọn àfáà tó ti ṣáájú lọ ìmọ̀ yẹn torí pé tí àtàrí tẹ̀tẹ̀lẹ̀ ó ń dọ́dọ̀ wa sí i àwọn tí ò lè dọ́dọ̀ wa tí wọ́n ní ìmọ̀ wọ́n tún dọ́dọ̀ wa sí ni so ìmọ̀ yẹn àánísí ni so àwa yẹn iye ìgbà tí wọ́n ní ni wọ́n lò yẹ ẹ̀yẹ ìwọ̀nba tí wọ́n gbọ́yé ìwọ̀nba tí wọ́n ní orílẹ̀ gíní o ni wọ́n lò so ìmọ̀ ń lọ sókè sí ni à ń ní sí ni so a sì ń gbọ́ yé sí ni kò sí èméjì mẹ́ rárá pé ká sọ pé ìmọ̀ táwọn tí wọ́n ń ṣáájú lọ tẹ́lẹ̀ pé ó dàbí ìmọ̀ tó wà lẹ́lẹ́ ní sìn kò rárá nílẹ̀ Yorùbá kò dà so à ń ní sí ni so àwọn àbáyẹn iye ìwọ̀nba tí wọ́n ní nígbà náà ẹ̀rí ẹni so yẹ pé wọ́n bá tẹ́nìkan bá wà ní gbàǹdẹ́ kó bá jẹ́ àfa àgbà ni mo bá ní bẹ̀rẹ̀ grand kò sí bẹ̀rẹ̀ grand àwọn mùsùlùmí nìkan ẹ rí i pé christianity bẹ̀rẹ̀ grand wa tẹ́ pé òní wọ́n consider àwọn tó jẹ́ pé gbogbo òlù táwọn bá kọ́ gbogbo òlù tí wọ́n kọ́ kìíní sí wọ́n ní kíni o bẹ̀rẹ̀ grand àwọn tó dẹ̀ jẹ́ àwọn asarudin lawarudin àwọn náà jẹ́jọ tó dí bẹ́ẹ̀ wọn ò ní bẹ̀rẹ̀ grand tó bẹ́ẹ̀ kí ni o kò sínú kan náà àfa àgbọ̀yé ńgbà náà àṣàtọ̀ wà lẹ́lẹ̀ ni wọ́n ṣe kí ni o ò ní wọ́n ń tẹ̀lé so àlébù ọ̀kọ̀lọpọ̀ wọn kíkí ni o tó wá lè kú lẹ̀ o máa pẹ́ díẹ̀ o máa nira díẹ̀ gan káná àwọn àbá ti bá a ṣe kí ní ẹlẹ́lẹ́ ni rẹ̀ ẹnìyẹn kò ní ríro mọ́ ẹgbẹ́ rẹ̀ ẹnìyẹn kò ní rí ọyọ gan tẹ bá kú ti kú ibi náà ń gbé ẹni lọ́nì bá ti kú so o máa so ibi tó máa tó ń fà nù. olùkọ́ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá gbogbo nǹkan la kà sí tán yányán kódà ní téèyàn fẹ́ jírí láàárọ̀ àkàsí gbogbo nǹkan la máa ń kà sí gbogbo ní máa ń ṣẹlẹ̀ sí abára yányán báyìí a máa ń nọ́tìsì ẹ̀ a máa ń kà sí gan ìṣesí wa ni lórí jẹ́ pé ó máa ń nira pé àwọn yóò pé gbogbo àwọn tó dáwọ́ jọ fún oníbàárà yẹn pátá yányán kálukú wọn ló gbé ìṣòro wọn náà gbé fún wọn ní bára yẹn so débi náà bá mú owó tèmi náà wá kí wàá dún àgbà owó ẹnìkan ó rí pé ó dẹ́ni ẹni kó sòrò tiẹ̀ sílẹ̀ fún tó bẹ́ẹ̀ gbà. so so kọ́nà kó sànù wa so ìṣesí yẹn ló jẹ́ nǹkan tó ṣe pé ó wà lọ́dọ̀ wa ní ibi torí pé kí dẹ̀ ni ètò sọ́dákọ̀ gangan a ṣètò rẹ̀ dáadáa bó ti yẹ ká ṣe é àwọn tó ń tọrọ báárà kìí ṣe báyìí ló yẹ kí wọ́n ti máa tọrọ báárà kí wọ́n kàn máa tọrọ lójoojúmọ́ ẹ̀dígẹ́ ní sinmi báyìí àwọn àbí tó jẹ́ kí nù ẹni tí ò bá ní báwo la ti fẹ́ sọ di ẹni tí ó ní Islam mú ètò rẹ̀ wá tẹ̀gbọ́n ẹni tó bá ń darí ìlú ìkan náà àwọn ìjọba mùsùlùmí ó ń kó owó báyìí owó zakat owó sọ́dá kọ̀kọ̀rẹ́ nìkan tí ó gbà lọ́wọ́ yìí torí pé kí ni ó ti túnú ṣe torí pé àwọn yẹn ti di kí ni wọ́n ti jọ lọ́lá so ìjọba lágbára láti ṣe àwọn dáadáa kan ìgbà tí mo lọ sí eh, tí mo lọ sí jùmọ̀ àti lónìí mo rí pé àwọn èèyàn àwọn ọmọ kéékèèké kan wà níbi eh, ibi títì níbi mọ́kọ́lá báyìí àwọn ọmọ kéékèèké báyìí ìjọba dẹ̀ ń pariwo child abuse ìjọba gangan kí ló dé ọ̀lọ́ bí kó àwọn ọmọ ìpínpọ̀ òun ti fẹ́ sànù ìwọ gangan kún àwọn tó yẹ kó òun fi àjà àwọn ọmọ kéékèèké táwọn òbí wọn bá mójútó wọn ẹ̀yin gangan lágbára àti mójútó wọn so àwọn ọmọ yẹn wà lójú títì báyìí àwọn ọmọ kéékèèké náà lójú dídì wọn ò kí àyẹlẹ òkè lọjà abẹ àwọn ọmọ báyẹn gbé arúgbó àwọn máa ṣe kíní ni wọn kàn dúró síbẹ̀ lọ ṣèjọba sọ pé ò rí wọn ni so akàmọ́ntàn ara jẹ ni ní kíní so ìjọba tó fẹ́ pèsè fáwọn èèyàn yóò wo gbogbo ìnira tó wà fáwọn èèyàn kan nínú ìlú kí bó lóun ti fẹ́ mú ìnira yẹn kú àwọn èèyàn ń díẹ̀ àwọn èèyàn ń ṣe wàhálà àwọn èèyàn ń dààmú so e, ló jẹ́ pé ètò Islam ló jẹ́ ètò tó ga jù tó yẹ báwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn ọmọ ìtọ́wọ̀n èèyàn kan bá lọ pé ètò kan tó jẹ́ tó lé ayé nìkan ni ó kàn fẹ́ káwọn kan ó jẹ́ ọlọ́lá káwọn kan ó máa jẹ ìyà ni so wọ́n mọ àwọn tó ń jẹyà bẹ́ẹ̀ wọ́n ní lọ tọ́jú wọn so àwọn tó ń jẹ́ àwọn tó ń tọrọ bára yìí á mọ ọ̀nà tá a lé tẹ́lẹ̀ náà kẹ́bà náà tó máa ń tọrọ bára wọn ó mọ ibi tó ń gbé wọn mọ ibi tó ń ti wá wọn ó dẹ̀ fún un ní nǹkan tó tó ṣe gbèsè ayé òun ẹni bá ní ìdí iṣẹ́ wọn pèsè iṣẹ́ fún un ẹlòmíràn rẹ pé àwọn kan wà rẹ pé fine boy ni wọ́n kàn rí wọn tẹ́lẹ̀ bá wọn kàn á dúró sí ilẹ̀gbẹ̀ẹ́ kò lówó kó wọn lọ àdúgbò tó jẹ́ jìnnà jìnnà jìnnà bẹ́ẹ̀ bí kó wọn kọ́ra máa close àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ so wọ́n sì máa so owó dẹ̀ máa rí nǹkan gbà ó dẹ̀ gbé ń pé òun kò dẹ̀ níṣẹ́ kò èmi máa ń fún wọn lélẹ́gbẹ̀ tẹ́ bá ní ẹ̀fún ẹni tó wá bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín because kéde kó tó sọ pé ó tọrọ bára ìwọ̀sí tó lágbára ni so nǹkan tó ní lára ni ṣùgbọ́n ó mì pé òun ò ní náà ni ló ń fẹ́ ló ń fẹ́ ló ń fẹ́ wà nǹkan tó ń fẹ́ jẹ so kéèyàn ìjọba náà ni ló fi jẹ́ pé ilẹ̀ Yorùbá sá pẹ̀lú question tẹ béèrè òun náà ni pé wàhálà tá à ń kojú nílẹ̀ Yorùbá nìyẹn yìí pé àtòrí pé wọn bá ti fẹ́ ṣe sọ́dákọ̀ gangan ó jẹ́ nǹkan tó nira àwọn tí wọ́n bó àwọn tó ń ṣe sọ́dákọ̀ ẹlòmí ò mú owó yẹn báyìí yóò ti sọ àìmọye ọ̀rọ̀ sí yóò dùn bí rárá kó ló fún ẹni ẹ ló fẹ́ fún pé má bá ń kó gbogbo kíní mi lọ o ṣé ó dìbò rárá. so báwo ni sèlú so wọn ò tọrọ sọdọ kan nítorí pé wọn fẹ́ fún ẹni ẹni nǹkan wọn ò gbé àwọn yẹn ẹ lọ sí sábọ àwọn tó ń gbé oúnjẹ wá tọ́mọ̀tò báwọn yẹn tọ́mọ̀ fẹ́ pààyàn ni pé kí wọ́n lọ gbé nǹkan fún àwọn yẹn oníbàárà ní sábó ìjọ sọ ni pé àwọn gbogbo àwọn tó ń dífá àwọn tó ń sáwó tó ń ṣe gbogbo ẹ̀ ìjọ sọ ni pé gbogbo òṣòro rẹ o àwọn yẹn ni kó o lọ kó fún wọn lè dábàá ní kó fún ọdún ọmọ wẹ̀yìn o máa rọ mi kó fún ọdún ọmọ wẹ̀yìn o sọ ẹlòmíì ọ̀rọ̀ gbé aṣọ fún wọn ẹlòmíì ọ̀rọ̀ gbé nǹkan fún wọn gbogbo ẹlòmíì ọ̀rọ̀ gbé oúnjẹ fún wọn ìdájọ́ kọ́ gbé fún wọn ẹni pé kó lọ fi tìṣòro ẹ̀ sọnù àwọn yẹn ló ń ra ṣòro wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé àwọn yẹn kan lè ní ìṣòro tẹ́tẹ̀lẹ̀ kó kàn tó máa ra kún ìṣòro wọn sóòrùn lọ́nà wò ní so kọ́lẹ̀ kó sàánú wa so àgbọ̀yé yẹn ni ó fàtí wọn mọ yẹn gbọ́ yé tóbi jẹ́ pé irú nǹkan báyìí náà lè fi sí bẹ́ẹ̀ so kọ́lọ́n fún alágbọ̀yé sọ́dákọ̀ pé sọ́dákọ̀ ni pé nǹkan tá a fẹ́ ṣe ọ̀rẹ́ tá a ṣe láti nu wá tá a fẹ́ gbẹ̀sán rẹ̀ níwájú ọlọ́run ọba òun ni sọ́dákọ̀ bẹ́ẹ̀ ọlọ́ba ṣe oore kan fún wa tá a fẹ́ gbẹ̀sán ìwájú ọlọ́run ọba òun ni sọ́dákọ̀ tá a fẹ́ ṣe ìgbà fẹ́ fi ra gbogbo òṣòro wa ayẹyẹ nìkan ní ká máa sọ pé à ń ṣe sọ́dákọ̀ tó ní so kọ́lọ́n bá kó tọ́ wa sọ́nà subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu